وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أعدكم ولغب الله سبحانه وتعالى قبتي كشي طلق آنو هو ọ̀gá ìdẹ̀ra ọlọ́run ọba tó ṣe fún wa òun náà ni ìjẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí yìí tó wá jẹ́ ìwà lórí ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àti àgbóyè àwọn sàhábà al-kiram ridwanullahi ta'ala alaihim ajma'in bẹ̀rẹ̀ ọba àlejò ọlá kó ṣe àlékún ìyọ́nà rẹ̀ àlékún ìkẹ́ rẹ̀ fún Ànábì sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ẹ̀rí tó ti fi rẹ̀ lẹ̀ kí ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó ṣe ìyọnu rẹ̀ fún wọn tó ṣe ìkẹ́ rẹ̀ fún wọn àti àwọn ọmọ kéwù tí wọn náà àti gbogbo àwọn tó wà lórí ìlànà nàbì láti ọjọ́ wọn àná tó tó dòní àtàwọn tó wà lórí ìlànà nàbì lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí àtàwọn tó wọ́n tó wà lórí ìlànà nàbì sallallahu wọ́n yìí fi àwọn ọmọ wa ṣe nǹkan mí lẹ́yìn súnà tànàbí sallallahu alaihi wa sallam innahu waliyyu dhalika alqadir alayh àti ara wa káàbọ̀ bákan náà labára wa dúpẹ́ pé atọ́láǹfààní àti lè pàdé ní ibùdókò alágbàríkà ń bíbà yìí ló jẹ́ sí pé a máa tẹ́lẹ̀ láti lè dé kọ́ ìtọ́lọ́wọ́ bàríkẹ́ lábàdé ọ̀rùn nípa àlámàrí ẹ̀sìn wa adúpẹ́ fún ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala tó tún kó wa jọ papọ̀ nítorí nígbà tí a fẹ́ jòkó yìí àti tá a ti ń jòkó lọ́wọ́lọ́wọ́ yìí àti jòkó tá a kó wọn jòkó ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala mọ́sàfihàn lọ́sàfihàn mọ́sàfihàn ní dáadáa fún wa ní ayé àti níjọ́ gbẹ̀ǹde àlùkẹ́yà náà Ah, àwa níbí báyìí fún ah, sẹ́mínà àkójọpọ̀ ìjíròrò lórí ìmọ̀ ó jáde pé yóò máa dá lórí question and answer ìbéèrè àti ìdáhùn ah, ìbéèrè tí àwa ọmọ ilé kéwú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn tá a ní kàkúnfẹ́sìn wa tí a ti bẹ̀rẹ̀ tí à ń gbèrò kí àwọn àfa wa kí ọmọ bá wa dáhùn rẹ̀ látara àánú ọlọ́run ìrọ̀rùn tó ṣe fún wọn nípa mímọ̀ ọlọ́run aláwọ̀ subhanahu wa ta'ala mú sàbàwà ṣe ní rọrùn fún wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà wa tí a pè àwọn náà ti mọ̀ wọn àtàwọn èyí tí a kọ́ síbi angel àti notifications tí wọ́n ń sẹ́ǹdì káàkiri ni gbogbo àwọn afáà wa náà ní àárín tí abẹ́rẹ́ ọ̀bàlẹ̀ jẹ́lá fún sàbàwà ṣe ní rọrùn fún wọn àti ní àwọn afọ àwa kan tí wọ́n ti wà ní kalẹ̀ àbí Allahu subhanahu wa ta'ala wọ́n ṣàbáwá dúró sí wọn wọ́n ṣàbáwá ṣẹlẹ̀ àdá fún wọn. tí a bá ní kí a wo apá ọ̀tún mi a rí àwọn afọ àwa àwọn ìtàn méjì lápá ọ̀tún mi tàbátún ní ká wo apá àlàáfíà náà a rí ìkẹyọ̀ kan tẹ́lẹ̀ kejì òbí fún tí a ti ń gbèrò pé insha Allah ta'ala àwọn àfáà wa ti ń bọ̀ wá àmọ́ látara àkókò a ti ní àwọn ìbéèrè tó pọ̀ bá mú nílẹ̀ ká má wá fi àkókò ká má fi ṣòfò látàlágbọ́nrin pé àbíkánilábẹ́ pé à ń pàrọwà síra ara wa kí á tẹ̀lé òfin ìjọba níbi àwọn ìdòdó sí agbègbè yìí lábẹ́ rẹ̀ náà ni a ó sì máa bá àwọn ètò láti máa bá wọn lọ insha Allah ta'ala mo fẹ́ àwọn afárá ti wà lórí kalẹ̀ mo fẹ́ máa ṣàlàyé wọn fún wa nì kí a mọ àwọn afárá wa náà bóyá kí n lè láti apá ọ̀tún àkọ́kọ́ èèyàn tí mo kọ́kọ́ fẹ́ dá orúkọ òun náà ni kí n sọ pé pé kí n ní olómi ọ̀pọ̀ ní àbí kí n tẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ nǹkan náà àwọn olùmọ̀ wa ó jẹ́ pé àwọn ni alágara ìjòkólẹ̀ sí àjòkólù. Nàà ah, àwọn náà ti mọ̀ wọ́n ojú ni wọ́n mú òun ṣe àìmọ̀ fún olóko ẹnìkan kan wa. Àwọn náà ni Abu Abdullah عبد الرزاق بن حسن الإنجدوري حفظه الله ورعاه àwọn ni wọ́n wọ ṣéke sọ́kàtọ̀ àwọn ilẹ̀ Yorùbá àgbáyà ni àbí agbádá àwọn ni wọ́n wọ lẹ́gbẹ̀ẹ́ mi yẹn pẹ̀lú ìfìlà àwọn ilẹ̀ Yorùbá náà ah, tabanika tó wà wọ ẹgbẹ́ wọn náà ṣéèkì wa àdìsáàdù fàbí Abdurrafi' Abul Amin حفظه الله ورعاه àwọn ni wọ́n wọ aṣọ olóṣèlú yẹn ní ẹgbẹ́ wọn ìkan ẹyọ kan tó wà ní apá àlàáfíà ní ìpadà wá di gíní ìpadà wá di ìkàn méjì àkí àwọn àtàdézò àwọn ọ̀ṣàyè fún wa jésù ọmọ ọkọ ìrùn jésù àti abáníká tó wà pálọ̀ àríṣe fún tí wọ́n ti wà ní kálí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ni àṣeyìí ìmáàmù masjidu dari hadith hafizahullah wa ra'ah àbẹ̀lẹ̀ ọba Allah subhanahu wa ta'ala kó bára ní òtún ní ẹ̀gbẹ́ tí wọn náà nígbà tí a ń fi àdìsáàdù èjìgbò láǹfẹ̀ wọn hàn lọ́wọ́ òun ni ọlọ́run ọba àdìkẹ́ wa tí wọ́n gbajúmọ̀ sí ìmọ̀háǹdì kí wọ́n wọlé àwọn náà ni a máa ń gbìyànjú sáà almuhandis abdullahi kọ́lọ̀ọ̀bà aláwọ̀ subhanahu wa ta'ala kó bá wa dúró sí àwọn ṣéǹtì wa a ti rí sí àwọn màṣàyé náà tí wọ́n ti ń bọ̀ bí ibi láì ta'ala tí wọ́n bá ṣe ń dé a ó sì máa àwọn ọmọ bá a lọ insha Allah ta'ala àmọ́ ó tó di pé a bẹ̀rẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ ní òní opening speech tí ò ní ju ìtẹ́jú ẹyọ kan lọ yóò wáyé látọ̀dọ̀ ẹni tí ó jẹ́ alága ẹ̀rọ èyí tó jẹ́ alága ní ìjòkóta ìjòkó yìí tí ń ṣe alùpàdé àbọ̀dìlá àbẹ̀rẹ̀dáàkì ìlẹ̀ṣẹ́tẹ́ alẹ́dìgbò rí láti lọ́kùn bá bọ̀ àti ìtẹ́jú kan náà ní fọ́ọ̀lì ọ̀pọ̀lọpọ̀ mẹ́sọ̀. alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa tabi'in lahu bi ihsan ila lẹ́yìn àwọn alásìkò àdúgbò fún ọlọ́run ọba tó sọ fún àwọn ọba àyà ọba tí ó yọ̀ǹda nínú àánú ẹ̀ àti nínú ìfẹ́ ní ọjọ́ òní. lẹ́yìn tí a dúpẹ́ fún ọmọ ọdún tó fún àwọn ọ̀tá àárẹ̀ tán àwọn ọkọ̀ wọn lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ilé ọlọ́bẹ̀ tí wọ́n fáyé gba ìdíkì ọlọ́wọ́ wa lọ́sùn fún àwọn ọ̀tá àárẹ̀ ní ààyè ìdíkì ọlọ́wọ́ wa lọ́sùn fún àwọn ọ̀tá àárẹ̀ tó dúpọ̀ wọn tó jẹ́ àyè ọlọ́ra rí ìtàwà níwájú àwọn ní orí ẹ̀yìn. ìtàkàmbá ní sí ọjọ́ òní báyé wọ́n gba iṣẹ́ ọlọ́run wa wọ́n sì fà lọ kà wọ́n láàyè bẹ́ẹ̀ káwọn ẹ̀dá wọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ nípa ìṣẹ́ ọlọ́run wa nípa sọ́nà àdáyé sọ̀rọ̀ wà wà ní òṣèlú ilé ìtẹ́sẹ̀ yìí ti ṣe orí ńlá ní ọlọ́run nínú ìlànà rẹ̀ nílé ayé àti ní ọjọ́ ìgbìlà sí àmà ọlọ́run rẹ̀ ní ìdí àyùmá ti sí ilé ìtẹ́sẹ̀ ojú tó wà ẹ̀rọ wa ọlọ́run ẹ̀kọ́ sọlọ́pàá tó sì káàdọ̀ sàárà ọlọ́run ọba tó fàyè ìgbà yìí tẹ́yìn náà fàyè ìgbà tọ́lọ́run àìní fàyè ìgbà yìí má ọlọ́run ní ìsàrẹ́ òkú yìí o ọlọ́run ẹ̀kọ́ sọlọ́pàá tó sì káàdọ̀ sàárà lẹ́yìn alọ́sọ́lá mọ̀sálí ìfura tí a pè láti wọ́n bàbá wa dá láti wọ́n bàbá wa dá òsì àwọn ìdílé ọlọ́pàá ọjọ́ kan èyí ọlọ́pàá kọ́ mẹ́rin kí ìmọ̀ àwọn tí ó jọba àdúgbò àwọn àpá ìjàǹkàjàǹkà tí wọ́n jẹ́ olùkọ́ ètò tí tó ń náà lẹ́nu sọ̀rọ̀ àwọn àrùsọ́là tí wọ́n jẹ́ àlejò pàtàkì wa lónìí òmìnirẹ̀ gbígbọ́ ẹ̀ àwọn tí wọ́n ti dé àtúnrin tí àwọn òmí náà tí wọ́n padà darapọ̀ mọ́ wa ó ti pẹ́ náà wọ́n a sí pé lábẹ́ ìgbèrúgbọ́ lọ́wọ́ àwọn sọ̀tàn rẹ̀ sàálà òmí ìgbẹ̀rin ìrìn àdúgbò lọ sí Ah, wọn bá wà pẹ̀lú wa ṣùgbọ́n ìpín pàjáwìrì wa láti ilẹ̀ Kánò wípé kábàbọ̀ wa wọṣẹ́ lọ́la pẹ̀lú ìgbọ́nà ọba lọ́sùn kánò káàlà yóò wọ ilé ẹ̀kọ́ padà láti máa kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó wọ ilé ẹ̀kọ́ tí wọ́n ní àbíkí wọ́n ti gbéra tó wọ́n ti rántẹ́ pé àwọn gbéra lóde wọ́n lè ti gbéra kódà wọ́n ti bá yàtọ̀ lọ wọ́n ti bá yàtọ̀ lóde lókè àbẹ̀lọ́mọ̀ lọ́sùn àwọn ìdábàrà òwúrọ̀ mẹ́wàá fún wa fún wa fún ilẹ̀ láyọ̀ ọlọ́sùn bá wa pa ìwò rẹ̀ lọ́kùn láyọ̀ ọ̀sọ̀rọ̀ lọ́sùn àwọn ìfààlẹ̀. Níbi tí wọ́n dákọ̀ wọn máa fi ààbò náà yà wọ́n ti ṣe àwọn oríṣi wọ̀nyí fún ọ̀rọ̀ lọ́sùn àwọn ìfààlẹ̀ àtàlẹ́ fún dáadáa wọn. Aláàrẹ̀ ọ̀sọ̀rọ̀ lọ́sùn àwọn ìfààlẹ̀ àti ẹ̀ńdìdì sí ìkẹ́kọ̀ọ́ ọlọ́run yóò kàn sọ́lọ́run bá ìlú àsìkò wa kó sọ́lọ́run bá yìí ọlọ́run ò ní ráwọ́ láàrin rẹ̀ ní ilé ayé àti ilé ìgbẹ̀rẹ̀ ìyá mọ̀ ọlọ́run yóò kàn sọ́lọ́run bá tó sùn àwọn ìfà èyí tí a sọ̀rọ̀ ìṣèkí níta tó parí ni pé pẹ̀lú gbọ́dọ̀ ọ̀rọ̀ sùn àwọn ìfà hàn bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ ọ̀sẹ̀ tí àwọn ń ṣe láàyè ìdáwà yìí náà ní ẹ̀yìn ìrọ̀rùn àpẹẹrẹ ìgbọ́láwọ̀ wa ni ó tẹ̀síwájú pẹ̀lú àwọn òfin tí ó dé àdéhùn wa lọ́sùn máa ń sáfà ń kọ́sẹ̀ kọ̀ọ̀kan ìgbà náà wàsálàmù àlékún ọ̀sùn tó wà lọ́wọ́ sẹ́lẹ̀. وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا ní àwàrà títà ìbéèrè alákọ̀ọ́kọ́ tí kan àwọn ọmọ ẹ̀yà béèrè kọ́lọ́bà lọ́sùn ṣáàrẹ̀ ọ̀gbọ̀n àárẹ̀ tí wọ́n á ṣe dáadáa fún olùdẹ́rẹ̀ náà lẹ́yìn ìgbà tí olùbéèrè yìí ti ó sálámà ní sálámà di ẹ̀sìn ló wá béèrè pé gẹ́gẹ́ bá a ti mọ̀ pé Islam látòrí ahán nàbí sallallahu alaihi wasallam ó pa wá láti pé kí a máa fi irun gbọ̀n án lẹ̀ ká má fọwọ́ kan irun gbọ̀n wa ká má mú kankan kúrò níbẹ̀ pẹ̀lú pé a mọ̀ọ́mọ̀ kò bá a mú látara pé ká fi yapa sí àwọn abọ náà àwọn tí wọn ò fi ń ṣe mùsùlùmí àfà tó bá wá jẹ́ sí wípé àwọn tí wọ́n jẹ́ abọ́ náà yìí àwọn náà wá ń fi ọgbọ̀n ẹlẹ́ ń kọ́ báwo láti wá yapa wọn ìbéèrè dídé yìí tí ó mọ̀ sọ́dọ̀ àṣẹ àìsàn ìfọ́dí rọ́fẹ̀ ọ̀dọ̀ rọ́fẹ̀ جزاهم خير الحمد لله رب العالمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا ويعني يمكن أسقطه أنت أسقطنا الله سبحانه وتعالى فيقول كفكم على نبع محمد عليه الصلاة والسلام والتسليم فإن الحكيم أبواب مشايخ في أوان كلمة أنت ولا ممكن أن تقرأ مشايخ في على نفسه أقرأ قوانين nawa ahlan di hadal amr akal akal minha tak kini yang manfaatan gereja protokol macam itu awatin dan itu bersih ya kan ngelo ada mau bantu soal ngelo saja telah di solusian bahwa posisi di tempat terawal namun kan sih mata suara ini baik itu ya orang itu senang kalau kita ngelo saya mau nggak kan itu orang yang tidak pernah ada àwọn àmì ìwá ọwọ́ ní ó papọ̀ tí ọkọ̀ ìyára àgbẹ̀rù nípa ti kárápà àìwọ̀ní. bẹ́ẹ̀ ni fún orí ọkọ̀ padà tó dé lẹ́gbà tí lẹ́gbà tí àṣẹ wá tán àdúgbò àfọwọ́ àwa ẹ̀ńlá wọn kì í lọ ẹ̀ńlá nìyí àdúgbò ló ń tẹ̀lé sí àwọn ìgbòkè ẹ̀ máa tẹ̀lé fẹ́ràn fún àwọn ẹ̀yìn

àwọn sàmánà wọ́dà ní yóò tẹ́tí pápá fún mi láàrin àwọn àti wọn káàkiri wọ́n fún wọn náà ní gẹ́gẹ́ bí àwa ti ń di ṣùgbọ́n ìlú òtún àfíríkà wà ti fún wálẹ̀ èyí wọ́n máa fi àwọn tí o dá ilẹ̀ tó lọ́dá mi yàgbà tó wọn. Adúlá wọn sọ àwọn tó wọn àwọn àti ẹni bẹ́ẹ̀ aláwùjọ náà tó wọlé. Pẹ̀lú àwọn àtọ̀rọ̀ náà ní ẹ̀gbà tẹ̀ dáadáa ní àwọn àwọn ẹni kẹ́ẹ̀ láti wọ ayé o àti tó sọ̀rọ̀ wọn lọ sọ̀rọ̀ àwọn ẹ̀ka àlàyé. Lẹ́nu àwọn tètè wọn tó tó tẹ̀ fún ọmọ àwọn ẹni tó tó ní Tatabari ní sẹ̀lú orí ìṣẹ̀lẹ̀ kan, lọ́rọ̀ náà ṣe kíríkà, ọkọ̀ pàtàkì ìṣẹ̀lẹ̀ kan, ọkọ̀ orí ìṣẹ̀lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìlọrin tẹ̀lé máa ń ṣe ní àìsà tí àṣà yẹn ti wá àti kí ní àìlà kí ní àyè yẹn ti wá wọ́n tún máa pé àlẹ́ àṣùlù àṣùlù àìlà kí ní sàbẹ̀ jẹ́ kí lẹ́nu gan àìlà fún àṣùlù ìjà lẹ́nu lórí gbogbo nǹkan. àwọn ọ̀nà kan náà ọ̀lẹ́ àyàn òun lè ta àbùdá ìlà sọ̀rọ̀ àwọn ọ̀tàlá mùsùlùmí àwọn ti kéde láti máa fi sọ̀tẹ̀ fún ọmọ ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀tàlá lẹ́yìn yẹn oṣù yóò bá àwọn mùsùlùmí láti àwọn gbogbo àwọn ọ̀rọ̀ àmì ọ̀rọ̀ àwọn àti ohun tí mùsùlùmí ọ̀rọ̀ ọ̀tàlá yà á. Jazakumullahu khairan. fọlọ́wọ́ lọ́wọ́ sáré wọ́n ẹ̀ẹ́dá tó bá san àwọn ṣèkò wà ní ẹ̀sán olóró àìbéèrè ẹlẹ́kejì olùbéèrè yìí béèrè pé kí ni àwọn ìròyìn tó wà fún nìkọ́ọ̀ tí ṣẹ̀ríà ìsìláàmù fọwọ́ sí fún obìnrin mùsùlùmí irú nìkọ́ọ̀ wo ni ó lè lò irú èwo ni ó lè lò àti wípé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún obìnrin tí ń lo nìkan kó máa lo glasses kó máa dé ìgò sójú bákan náà kí ni ìdájọ́ ẹ̀sìn lórí kí a máa ṣe dating kí ọkùnrin àti obìnrin máa ṣe ọ̀rẹ́ ààyò láìsí kí bóyá láìsí pé bóyá wọ́n ti fọwọ́ sí nílé àwọn obìnrin yẹn àwọn ti ṣe àwọn nǹkan tí ó tán lè lọ́kùnrin lọ́kùnrin. alhamdulillah والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وتابعين له بإحسان إلى يوم الدين. وبعد السلام عليكم ورحمة الله وبركاته. أعطيكم الله أتوكل في الرسول محمد صلى الله عليه وسلم. So, آه، أعطيكم àwọn elétò yìí lọ́dọ̀ láti orí iṣẹ́ tí ó jẹ́ alága irú àgbáyéwò ìdálàkàrà ló dùn tó báyìí àmì ọlọ́wọ́ bẹ̀rẹ̀ máa jẹ́ ọ̀kadà lọ́wọ́ mi àmúta ìlú tó wà mọ̀ṣá yóò fi àwà ní ìdòkó náà wọn bá ṣe káàrin lọ sàrà yóò fi fi àmì nípẹ́ ọ̀nà yìí ti ń ṣe àǹfààní fún àlèwò mọ̀ ọlọ́run àti yóò jọba ọ̀làlàdìlára tó lọ́wọ́. ìbéèrè tí wọ́n bèrè ní ọwọ́ mi ó ti ẹ̀jọ́ pé ìdòkó ìmúrí títí òkò pé àìmọ̀dé kọ́ nílé ìkéwú abẹ́mọ̀ ti mọ̀mọ́rọ́tà abẹ́mọ̀ pírátìsì nǹkan akọ́ nílé ìkéwú ni tó gidi tó bóyá àwàká ìdòwò tá ń dáhùn béèrè àti di àlèwòlẹ́mọ́ àlèmọ̀hàkẹ́kọ̀ tàbí a gbogbo béèrè tó bá fẹ́ béèrè ẹ̀mọ́ wa béèrè lọ́wọ́ àìmọ̀ wa ara mi kí n gbogbo béèrè tó bá ní ẹ̀mọ́ béèrè lọ́wọ́ mi tó àìmọ̀ ara mi tó ẹni tó bá tẹ̀kọ́ àyàgbérò gbẹ bẹ́ẹ̀ tí gbogbo bẹ́ẹ̀ tó bá ní wọn bọ̀ wá dọ́ọ̀lù lọ́wọ́ òbí bí ó bá ti mú dọ́ọ̀lù lọ́wọ́ òbí náà tó àwọn tó ṣáájú àwọn kan ti irú ẹ̀ ní wọn lárakùnrin tó ń jọkùnrin ó ní òun máa ń táwọn ẹni wà ẹni ṣáájú ó mọ̀ wọn lọ́mọ kékeré pẹ̀lú màwá bẹ́ẹ̀ ní lọ́wọ́ rẹ̀ ní àkọ́mọ̀ kó mọ̀ lọ àràfi lárúbáwá twenty nine ní kọ́kànlélẹ́ ọgbọ̀n ẹ̀dá pẹ̀lú abẹ́rẹ́ ọ̀kan fún

ǹjẹ́ nìkọ́ọ̀bù dọ́rùn àbí ìdọ́rùn náà àbí tó bá lo nìkọ́ọ̀bù ìlú nínú gíláàsì àbí bẹ́ẹ̀ fi ẹ̀kọ́ bó ní nìkọ́ọ̀bù sáré nípò ló ti gbọdọ̀ yìí òyìnbó tí wọ́n béèrè ní ọwọ́ mi yẹn pọ́lì alhamdulilá àwọn olùmọ̀sí àlàyé ní ìfúnma lọ́pọ̀lọpọ̀ ìgbé ìdílé nìkọ́ àti bá tó àwọn olùmọ̀ sàlàyé ẹ̀ lọ́dọ̀ àwọn aráàlú tó nà ọ̀jẹ̀ máa àwa gbà pé al-hijab al-shar'i owó inú aṣọ tó bẹ̀rẹ̀ máa ń wọ̀ hijab kọ́dà látàrí àdúgbò Muhammad sallallahu alaihi wasallam aṣọ tí wọ́n máa ń wọ̀ wá máa pè ní hijab àwọn sì tún gbọ́ lárúbáwá jà wá lọ sòmùgbà yà ní sallallahu alaihi wasallam lárúbáwò ìdíwà adọ́tírẹ́tẹ̀ oríjìnà lárúbáwá rọ́dí aláwọ̀ tààlà àná níjọ tí wọ́n lọ sí odò tí wọ́n gbàgbé wọn tó wọ́n ní nígbà yẹn àtọ̀ ìgbọ́n àwọn sàhábà tó kọjá ó ti mọ̀ fáwọn làwọn jòkó sòdì àlò àwọn wà níbi tí àwọn sòdì nítorí pé ó ti mọ àwọn kọ́bùlà àlùzẹ́l àtìjà ẹ kọ́bùlà àlùzẹ́l àyà àtìjà nítorí báyà àtìjà bùsọ̀ ló ti mọ àwọn yíwọ́n ni pé nígbà yẹn àwọn ti ń lo hijab kìí bóyá àwọn tíjú kalẹ̀ ló wá rà wọn ajẹ́pẹ́ gbólóhùn hijab káfà kan sọ pé kò ní ti ń jẹ́ bẹ́ẹ̀ aṣọ kọ́ni tí mo hijab òun kàlẹ́ ń jà wáyé àfa àwọn ni ọ̀ma kankan nù lágbáwá tó àwọn olùmọ̀kọ́nà kó járe wọn pé wọ́n wá sàlàyé hijab yọrí fún wa àkọ́kọ́ nù ẹ̀ òun náà ni pé gbogbo hijab ní yorùbá lò lóbìnrin kò gbọdọ̀ jẹ́ bí ọ̀ṣọ́ téèyàn tún wọ̀ tẹ́lẹ̀ àgbọ̀dọ̀ náà bí ọ̀ṣọ́ táwọn wọ̀ tẹ́lẹ̀ ẹ̀rí fún àwọn mélòó nìkan bá wọ ṣùjáàbù sí wọn mo tún wá sí iṣẹ́ sí nǹkan ilẹ̀ báyìí wọ́n wá bí ní sani ilé yorùbá ní kò bá wọn. ṣùjáàbù kábàá wọ̀ bákan náà pẹ̀lú ìfọ́bù papọ̀ nínú àmọ́ balẹ̀rù so kò gbọ́dọ̀ jẹ́ ìtò pé pé yóò tún fún mọ́ni lá tó yẹ pé àtò máa ma ṣéèkù ẹni tó wọ aṣọ yìí tó bákan náà kò gbọ́dọ̀ jẹ́ ìtì òní sílẹ̀ ìjáàbù ìmọ̀ ń gbálẹ̀ ni èyí táwọn ògbójú ànábì mú sọ̀rọ̀ náà àdìsọ́ ànábì ti fọwọ́ sí obìnrin ò gbọ́dọ̀ máa wọ aṣọ tí ò kọjá kókó tẹ̀ ọkùnrin ní aṣọ rẹ̀ gbọ́dọ̀ kọjá kókó tẹ̀ àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ obìnrin máa wọ aṣọ ní sùtà lẹ́rẹ́ bí àwọn ẹ̀yà ẹ̀yà fọlọ́mọ́tà bá fáwọn ẹ̀yà ti fáwọn ẹ̀yà bá rò ìlú ohun ní ní sùtà ti lọ tẹ́lẹ̀ kọkùnrin ní sòkòtò kẹ ògbọ́dọ̀ ju ní èyí tó wá ga jùlọ ni aláníyàn alẹ́ ìkìláàs ìpè èyí tí mo fẹ́ wọ̀ yìí o ìkìláàs gbọdọ̀ wá mẹ́fẹ́ mo fẹ́ fi sin ọlọ́run ọba ni a gbọdọ̀ máa fi sin fáàlì owó ọ̀dà sọ fáàlì tó lónìí mo gbọ́ pé wọ́n ti kírètì àwọn gúrùpù kan lónìí lórí facebook wọ́n ń pè ní ọba eh, ìgbà bíkan ó bá ń gbọ́ àwọn ẹ̀nìkọ́ oríṣiríṣi wọ́n wá yà ó gbé sáyé tẹ̀síwẹ́ni tí eh, tí nìkan bọ̀ eléyìí ìyáwó lè ti rẹ̀ sí ní gbàdájà yìí sọlá bí sọ pé ẹ̀sìláàpù pàtàkì nínú nìfọ́ọ̀mù wa náà ti yàgbà ó kámọ̀ kọ́ lọ́nà àbí sìn tó ti bá wọn so bákan náà bí tí ìlú fún wa wà ní pé àwọn míì máa ń dúdú ẹnu nílẹ̀ báyìí fún wa rìn lọ tó fẹ́ bá sún mẹ́lòmíì ó lè ní rìsì tó jẹ níbi àmọ́ ọ̀tún ò bá ní rìsì tó jẹ níbi so kí ló ń bí sílẹ̀ sí lójú wa bí ọba tìǹbù kọ́ ẹlòmíì tó bá fi kí ní ẹ̀sọ́ tó ìlú wò lé nínú òun àti àlù àmọ́ mọ́jọ ń tẹ̀yìn fún náà lọ kódà tó bá tẹ̀ tẹ̀ bá fẹ́ yọ̀ọ̀kan ló lé yọ ọ́ lẹ̀ tòbí dọ̀rúrọ̀ mi pàdọ̀rúrọ̀ tún mo fà dà òun nìkan tẹ̀lé yà so àmọ́ pé ẹlòmíì wà á fa àgbọn ẹ̀fẹ̀ lè máa rí di mú rẹ̀ so àlùfọ́ọ̀bù ó ti wọ́ ọ̀rẹ́ jí kankan ló kí ládà ló pé tó ti yé bá mi sùn tó bá kan náà ìjẹ́ wa ni mo ní máa lo gíláàsì sí ní ẹ̀kọ́ tó bá jẹ́ tí wọ́n á wọ̀ fún gbà díẹ̀ tí ó fi kọ̀rẹ́ sí pírọ́blẹ̀mù tí wọ́n ní wíwò ọ̀sọ̀tọ̀ sí owó rẹ̀. àmì ìjọba yẹ kó ta recommended ni tí èsì recommended pé àánà ló fi ta kọ́ ni àti abẹ́ fún un pé alájú ni ilé ìfájìmọ̀sí fájìmọ̀sí. kọ́lá gbogbo tó kìlọ̀ bá wọ̀ ní nìbọ́ọ̀bù ni ní ṣùgbọ́n ní tí ó bá wọ̀ ó gbọ́dọ̀ mi sọ pé kò jẹ́ ètò àkáńtì nìkan táwọn ah, yóò máa dúnmọ́ ọ̀gbọ́n báyìí á ẹni máa lẹ́bùn rẹ̀ náà dá o kò tó máa àtàkì ojú àwọn èèyàn so síbẹ̀ ni wọ́n ti máa gbé kòtò ní tẹ̀lé wọ́n yóò mú yìí tí wọ́n máa tún wéyàn báyìí ah, bí àgbẹ̀ lẹ́gbọ̀n àwọn ọmọ yẹn tó ga o ẹ̀wọ́n tó máa ti wù ẹ́ lẹ́ àfíjù ah, náà nítorí ẹgbẹ́ yóò rí tẹ̀lé yóò rí tẹ̀lé bá wò mí púpọ̀ so ó tẹ̀sí kátẹ́gbọ̀ ọ̀fẹ́ aṣọ náà dá ẹ̀ yóò rí ní tẹ̀lé fún sòwò ló dìfà sọdá kò dá bíi nǹkan mọ̀ pẹ́sẹ̀ láti èdè pé ayé nu àwọn àmì ọlọ́ọ̀tà àlọ́ ẹ̀dẹ́tìn ẹ̀dẹ́tìn àtẹ́gbẹ́ ah, eléyìí kò sí nǹkan tí ẹ̀fọ́ ẹ̀fí ọ̀dọ́ ní kí wọ́n mọ̀ pé kò bá mi tí máa ń gbọ́ àti tó súnmọ́ àwọn ìfà ní ká máa ṣe déètì torí kò sí nǹkan tí jẹ́ bẹ̀rẹ̀ àwọn ọ̀ṣì tí ọlọ́run àti àánú wọ́n ṣàlá tó hà rọ́ mọ̀ rẹ̀ fún wa. ibi tá a bá fẹ́ yàwó ọlọ́run àti àánú wọ́n ṣàlá ní ká fẹ́ yàwó ní lọ́kàdé gbogbo tó bá jẹ́ orígun orígun tó lẹ́nu nìka tí a bá ti rẹ́ ní ètò sálámà sí ẹ̀sùn tó tó bá kò tètè sí ọlọ́ni ìṣẹ̀lẹ̀ ìyẹn tó lọ pa wá láti ẹ̀ lọ́rọ̀ mùsàfihìn wàlá mùsàfihìn àkọ́kọ́ ẹ̀ lọ́yẹ̀ bọ́lọ̀ ńlá mẹ́lẹ̀ tí ọlọ́run ò fẹ́ ẹ ti sì ná ọlọ́run ò boyfriend girlfriend ọlọ́run ò fara tó ti bá wọn sọ ní bá ti àwọn ọmọdé bẹ́ẹ̀ lọ tó tí yorùbá ti ti bá ń bẹ̀ ọlọ́run bá bá olùdènà yá èyí tẹ̀ ní ilé ìyá tí yẹn fi lé sọ̀rọ̀ nínú jahannam pẹ̀lú yá lórí ìlà àmọ́ tó lọ bá bá yá bíyàn tó bá bá yàn pẹ̀lú rahma tó olùyá bíyàn bíyàn ní ilé yàtọ̀ nígbà tí ẹ̀kọ́ àmọ́ tó ń bẹ̀ náà kọ́ ó jẹ́ kọ́ kò jẹ́ kọ́ tó lọ bá bọ́ olùgbọ́n máa dún tó bá lo èdè ọ̀rẹ́ mi ọ̀sìn mọ́ yọjọ́ bí ó jẹ́ bóyá yọ ọdún mẹ́wàá nù jahannam bóyá ju bẹ́ẹ̀ lọ ni kódà kí ìlú sẹ́kọ̀ndẹ̀ ọ̀kan nù jahannam yìí gbọ́dọ̀ fáìlì kó lọ́wọ́ àwọn sàṣọ ọ̀rọ̀ Allahu ta'ala a'lam. Jazakumullahu khairan. Sheikh wa al-Muhandis Engineer àwọn ni wọ́n bá wa dáhùn pẹ́sẹ̀ fẹ́ǹsì. Ṣáfihàn Allahu wa a'lam. Àìjẹ́rì ẹlẹ́kejì àbí ẹlẹ́kẹ̀ẹ́ta lẹ́nu èyí pẹ̀lú àdìgbà ẹlẹ́. Ọ̀nà wípé wọ́n lè pé tí a bá bímọ lóòótọ́ ó wá di kò sí pé ọjọ́ kejì ọjọ́ tí a bímọ yẹn ǹjẹ́ a ṣe àkíkọ̀ ọmọ yẹn àbí a sọ ló kọ́ ni àbí àníṣe fọ́jà tó fọ́jà mọ́ṣúkú. الحمد لله ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè tí ó ti pàtàkì púpọ̀ ni òun náà nípa àkíkọ̀ ìpè àkíkọ̀ kọ́ máa. nínú àtàwọn aláìní ìwòye ọmọ ọlọ́run àní oní nínú àhàdẹ́kùn nínú kọ́sùrù ìlànà omi ní àbàrin àyàwó máa ń gbọ̀gbà mo ti ka àdéhùn mi lọ pé tó bá kú ní ọjọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́dọ́jú gbọ́dọ̀ alákọ̀ọ́kọ́ ló jẹ́ àtọ̀ oúnjẹ ẹlẹ́kẹ̀ẹ́ta ló jẹ́ ẹ̀jẹ̀ kíkì oúnjẹ ẹlẹ́kẹ̀ẹ́ta ló jẹ́ mọ́gbà ló jẹ́ bá sí ẹran lẹ́yìn ìgbà yẹn wọ́n ní àwọn sàánù ọ̀dà aláwọ̀ tí wọ́n fẹ́ yìí ṣe yóò ní kí wọ́n kọ àwọn kọ̀ọ̀kalẹ̀ ń balẹ̀ àkàkọ́ ọjọ́ tí yóò lò láyé wọ́n kàn kọ́ bẹ́ẹ̀ àyẹ̀sù àdúgbò lò wọ́n ti kọ́ pé bẹ́ẹ̀ amọ̀lùwò ṣẹ̀kẹ́yìn àwọn ìtàyè ní ilé yẹn ní ìlérí àlejò lásìkò yìí wọ́n ti fẹ́ ìlú bí la wọ́n ti lè yàn so yóò kàn wá fún wa dàgbà dàgbà díẹ̀ díẹ̀ tó tó gbà tó fi lè gbé àwọn náà sọ pé tí wọ́n bá ti pé ó ti pé oṣù mẹ́rin tó ti gbẹ́nu ní oṣù márùn-ún yẹn tí wọ́n bá ti fi bí ọmọ yẹn kódà kó má lè ní ọjọ́ kan láyé kò á fẹ́ra fún ọmọ yẹn á sì sọ ọ́ lọ́kọ́ nítorí àdìgà lẹ́nu gbọ́ àdìgà lẹ́nu tó wá wàlẹ̀ ìsálà tó wá nípa pé ká fẹ́ra fún ọmọ nípa pé ká sọ ọmọ lọ́kọ́ tó wá ní wọ́n dákùnrin nítorí nínú àdìgà lẹ́nu tó wá wàlẹ̀ ìsálà àdìgà lẹ́nu Ah, ẹnikẹ́ni tí wọ́n bá ti máa mú ẹ̀fà ọ̀dà àyẹ̀sẹ̀ kàálù ó wá fẹ́ pẹ̀rẹ̀ fún ọmọ ẹ̀kọ́ yẹ̀sẹ̀ kàálù ó pẹ́ kó ti kíni kó ti nà sí ká àdúrà ní abẹ́nugúlá ṣàdá ní ọ̀tàkà àti àdá. wọ́n jẹ́ kọ́kùnrin nìyẹn bá ní kéèyàn ó pa ẹran méjì bẹ́ẹ̀ kò ní ewúrẹ́ méjì tí wọ́n tóra wọn ẹ̀fà àmì ìgbà àríyàṣà wọ́n jẹ́ kọ́ ọmọbìnrin kéèyàn tó àdìsí yìí àwọn àdìsí wa náà àwọn bàbá mi rẹ̀ ṣe bí àdìsí ti wá ìgbélógún bàbá ti bí ọmọ yẹn tó ti jẹ́ pé ó lẹ́mìí ẹ̀ àbí wọ́n ti ìjẹ́jà rẹ̀ ti pé bẹ́ẹ̀ àwọn àti wọn wá bí nísìnyí wọ́n wá lórí fún sínú ìyá rẹ̀ wọ́n àti wọn gbé jáde wọ́n bá lọ́kùnrin ẹ̀ ìlú ẹyẹ onígbà yìí àgbàlá fún àdìsọ ní ń bá a ti mú àtúmọ̀ àkùn àlejò ní kí ọkọ tẹ́lẹ̀ máa máa yẹ ẹni kó rẹwà tó látara àkójọpọ̀ gbogbo àwọn eléyìí tó náà ní pé àwọn ọmọ tí wọn bá ti kíwá yẹn àyọ bẹ̀rẹ̀ fún ní ọjọ́ kejì gẹ́gẹ́ bí àwọn ìkọ̀ wá wà lọ sọ́lá ti sọ á sì sọ lórúkọ tó ìtọ́lùkọ yìí náà ti dé bá a ti mọ̀ ní pé ọ̀dà ti dé àwọn méjì di ọjọ́ kejì ọjọ́ kejì tó eléyìí جزاكم الله خيرا الاستاذ الدكتور حفظه الله ورعاه àwọn ọjà wọn ìbéèrè kan ní insha Allah ta'ala ìbéèrè tó jẹ́ ìbéèrè tó kàn òun ni pé wọ́n ní gẹ́gẹ́ bá ti mọ̀ pé àwùjọ wa tí a wà lónìí àwọn olùpèpè wọ́n ti dàrú dàpọ̀ àwọn olùpèpè tó dáa àwọn èyí tí ò dáa bí sáàjọra wọn tí wọ́n ń pè yàn lọ síbi ìlànà Nabi sallallahu alaihi wa sallam wọ́n pè yàn lọ sí àlùjẹ́nà bẹ́ẹ̀ ni à ń rí àwọn tó jẹ́ bí pé bí táwọn eléyìí ń pè yàn lọ yìí ọ̀nà àrùn ni ẹ dákun báwo la ṣe ṣe pẹ̀lú irú àwọn olùpèpè báyìí tó jẹ́ pé àfáà náà ni wọ́n àmọ́ ìpèpè wọn ìdòkò tí ò dáadáa ni ìdòkò tó jẹ́ pé ẹni tó bá dáhùn ń lọ ní wọn náà nìyí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó sọ wà ń bẹ̀ ṣé n tá ṣe pẹ̀lú wọn ni pé káyà pẹ̀lú wọn ká bá pàdé wọn ká má sàlámà sí wọn kí a lè dú pẹ̀lú wọn kí a kórìíra wọn àbí báwo láti ṣe pẹ̀lú wọn jazakumullahu khairan. jazakumullahu khairan gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ wọ́n náà lè fi sí abáyé àwọn onídìbíà. ẹ̀sẹ̀ ìlànà wọn ẹ̀sìn wọn ọ̀la àná ọ̀la àná wọn tẹ̀sọ̀ fún ẹlẹ́gbẹ́ tó ṣe mùsùlùmí tó wá ìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọdé bí àwọn pé dàkà tẹ̀lẹ̀ yà mọ̀tẹ́lẹ̀fà ẹgbẹ́ tó yá yé máa ń la àti àlìmáà láàbù dàrúdà ẹgbẹ́ tó yà nàìjíríà láà dàrúdà wọn náà dàrúdà pàṣẹ bíjà tó bá jẹ́ bíjà tí wọ́n bá bú gan ni àbí àbíjà yìí náà bú gan ni ẹgbẹ́ tó yẹ àdúgbò yìí sábàkà tó tó sábàkà mọ̀káfẹ́ sábàkà tó tó tó sábàkà mọ̀káfẹ́ ọ̀ láti fún mi. adébáṣe bá àwọn ọ̀hún lò wọ́n ní àwọn síyá ti bá àwọn ilé ìlú ga mi. lẹ́yìn náà ètò tí àjòkẹ́lẹ̀ gẹ́gẹ́ náà ó ti ka mi ẹkún náà tó níjà gẹ́gẹ́. sí inú àwọn tọ́jú sọ̀nà yìí àná ọ̀sẹ̀ tó jẹ́ aláàbò ìdájọ́ wọn tó jẹ́ alákatá títí nínú sọ̀tò ìpín jíjà wọn nínú jíjà lórí jíjà wọn àti ẹni tó jẹ́rí pé kò tẹ́lẹ̀ tàbí sẹ́yà bóyá ọ̀dọ̀ ọ̀pọ̀ àwọn ló jíjà àti bóyá jíjà jíjà ń jáde lára àwọn ọ̀gbà rẹ̀ àbí ọ̀rọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó lè kò láti lẹ̀ làbẹ́ kò lẹ́ àyà jíjà jíjà àti alẹ́kùn pẹ̀lú kí gbogbo ìjọ káàkiri láti wọlé nínú àti wọ́n kó lé ṣàbùn gbogbo náà tàbí wọlé ara àwọn tó wà ní wájú rẹ̀ pẹ̀lú wọn náà yóò ti fi yóò ti rí àwọn méjì apátódá tí lẹ́bà gbọ́ fún wọn náà fún wa nìyàn wọ́n wà lórí pé kí ní ìran kan wá lórí wa ẹni tó wá lẹ́pẹ́ bí wọ́n ti bá sọ̀rọ̀ lórí bíjà tó ṣe òun ẹni máa ti máa tó ń ṣe ìrùsùn lákọ̀ọ́kọ́ òun náà ní pé gbogbo bíjà yẹn náà abọ́lé ìjòkúsì láti fi fún wa ìgbà tó bí a bá wò ní ìgbésẹ̀ tó afẹ́ fún wọn náà ní afẹ́ ìdáyà tiwọn náà afẹ́ ká mú òṣù láti fi ìwọ́n bá kíyè sí abúsáwà lórí ẹ̀wọ̀n tí wọ́n bá bẹ̀rẹ̀ nípa lórí àdìsíwọ́n bá kíyè sí abúsáwà lórí ẹ̀wọ̀n lẹ́yìn ìgbà wọn abúlé wá pẹ̀lú tó ń jẹ́ òṣèlú sí bíjà wọn pẹ̀lú tó ń jẹ́ tó ń tabú àbújẹ tó máa jẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ sí sílẹ̀ náà ayébẹ́gbẹ́ àwọn ènìyàn àmàlà àdúgbò àmúlà tó bá ti dédé rẹ̀. ìgbà pé bóyá àtìgbà tó bá kàdé tàbí sámọ̀ nígbà pẹ̀lú láyò parí ìsọ̀rọ̀ sáfúnlẹ̀ máa tí a dábàá tẹ̀lé yàní inú pé inú inú orin sí mi mẹ́lẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ kékeré mọ́tò àbá bẹ́ẹ̀ lópe káfílẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lópe mọ́tò àkékeré mọ́tò àwọn ọba mọ́tò àwọn ojú súnà òbí mọ́tò àyè nìkan tẹ́tí tí mọ́tò àwọn èèyàn máa pé bíjà rẹ̀ ní àwọn olóṣèlú fún wa fún bíjà rẹ̀ àtòwò lọ́nà tó jẹ́ oníbíjà yẹn alẹ́pẹ́ àbàzẹ́ kọ́dà kí bíjà rẹ̀ yẹn ò tó nǹkan tó bẹ̀ tabatẹ́bẹ́ ah, ìkúlẹ̀ kan yóò jẹ́ tó tètè níta àti ìlànà lára tẹ̀ náà àti ìlànà lọ́mọ àtúkọ́ akáwé yóò tẹ̀ máa tó bíjà ilé yìí àwọn olè jìnà tó tẹ̀sẹ̀ bíjà rẹ̀ aburú rẹ̀ wọ́n tó àkọ́ sọ́rọ̀ lónìí òun nìkan ẹgbẹ́ ògbó yóò níta láti ọ̀dà bì. ọ̀dà akẹ́kẹ́ mọ́kànlá bá mẹ́mẹ́ fún mùsùlùmí tí jẹ́ mọ́kànlá àmà náà pẹ̀lú pé ẹni yìí àwọn olùmọ̀ aburú rẹ̀ aburú tí aburú rẹ̀ jẹ gàba lórí àwọn èèyàn tó kẹ́ ní kéèyàn ó bá nípa lò ní aburú rẹ̀ lé ó lè lágbára jù fún àwọn ìjẹ́mà mùsùlùmí adẹ́pẹ́ ara máa ìbálò rẹ̀ ni a sì jẹ́ kí a sì sọ àwọn èèyàn lára fún lọ́dọ̀ rẹ̀ yíò máa máa tí máa fún ẹni ṣùgbọ́n báwo ni rẹ̀ lórí ká bá ẹ̀mẹ́tẹ̀ bẹ̀rẹ̀ tó yẹ kí bíyà kọ́dọ̀ lè ní wọ́n ní ìgbẹ́ ká dárúkọ rẹ̀ káwọn kí bíyà ẹ̀ dárúkọ rẹ̀ láwùjọ ta wọ̀ lásìkò yẹn ná ó lè ní aburú mi lọ́wọ́ ó lè má jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó lè ju sọ́wọ́ wáyé tó ah, bá abalagbẹ́já ah, ìyálagbẹ́já lápẹ̀tìwé àwọn àdúgbò lórí àwọn masáyé àwọn aburú tó kó sí kẹ̀kẹ́ wọn àwọn àmọ́ fáwọn èèyàn lára nípa aburú yẹn àti gbogbo èèyàn tí bá ń sọ ọdún aburú yẹn ẹni wọn náà yà wá pé aburú tó bá yí òun yẹn kọ̀ọ̀dù gbogbo ẹgbẹ́ tó ń sọ lóògbé báyìí ẹgbẹ́ òjò ẹ̀sùn mẹ́rin bẹ́ẹ̀ ayé àwọn ọmọ ṣe ẹnìkọ̀ọ́kẹ́ta yẹn bá ti lé bábà ẹ̀sìlámẹ́rin sọ̀rọ̀ báyìí àti wájú ìṣòro báwọn àwọn ọ̀nà tí ọba àkọ́dúnkọ̀kẹ́ ní ìdíkìnnì bá ti lọ òun náà ni a ti fi kàfà rẹ̀ ṣùgbọ́n gbogbo bá ṣe wọlé rí òun bí ìyàwó kiri kẹrin sí àmúrọ̀ rẹ̀ ayò gbogbo bá ṣe láti wá bá fẹ́yìn láti wá bá ẹ̀ láti wá dẹ́kọ̀ọ́ máa gbé ẹgbẹ́ kan nínú kájẹ́ kọ́ mọ̀ wípé lóògbà tó ń lò sí sígbà tó tọ̀tọ̀ ọlọ́wọ́ bá alọ́gbọ̀ sígbà tó tọ̀tọ̀ rẹ̀. ajẹ́ kí wọ́n kíkò wọ́n hàn tí òun lọ́jọ́fà ló tóbi jà yẹn àti sí àwọn tí wọ́n jẹ́jẹ̀ máa mùsùlùmí lápapọ̀ wípé ẹni yóò ti kò lẹ́dọ́ pẹ̀lú ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn àtàkì ìtọ́wà lórí àwọn ìbéèrè tí wọ́n ń béèrè àti àwọn àdáhùn tí àwọn àtàkì ọ̀sì bá wà kí a kú náà. Náà ìbéèrè tí ó kàn báyìí ni pé ẹni yìí ní sheikh ẹ̀dá kò sí máa wọlé lè fún ẹni tí ó bá yẹ rẹ̀ sónà ló dé wù láti kéwù ẹni ọmọ wa fi certain age sí pé bóyá ó ti dé ó ti dé twenty years old mo rò pé ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ni àbí pé èèyàn kan tí wọ́n mọ̀ àmì ìdára fẹ́ ló ń bẹ̀rẹ̀ pé ẹni tó bẹ̀rẹ̀ sún náà tó fẹ́ kéwù so wọ́n lọ́wọ́ bàbá sùhánù àti alákòwò àti ọmọ rẹ̀. ẹni ìbéèrè nínú mo ti ìbéèrè owó ti jáde ó wà ní tó wà lọ́kùnrin pé ń kò ṣàkíyèsí ẹni tó bá ro ìbéèrè yìí omi ẹni tó lọ́sọ̀ bẹ̀rẹ̀ sún yóò ti fẹ́ kí yóò ti fẹ́ sokoyọ fẹ́hùn kù rẹ̀ kó gbọ́dọ̀ kí wọ́n torí pé èyí gbọ́dọ̀ máa ti súnà pẹ̀lú jahannu pẹ̀lú àìmọ̀ ẹni òkú ẹni tó súnà gidi wájà láìmọ̀ ìkó gidi tààlà alábàṣẹ ọ̀hún hànà wàmàdì kàrà àìmọ̀ àti àyà ìdíkó fún wa ẹni gbọ́dọ̀ tó súnà wájà láìmọ̀ ó kàn jẹ́ pé irú ìmọ̀ wo ní lọ́kọ́ torí pé àwọn ọmọkan bẹ wájú ní tó bá kọ́ ọ lé wúrú wájú ọlọ́wọ́ bá ńlá àbí tí o bá sáfà ń lójú ọkọ ní ńlá àbí tó o bá rí ààyè bóyá ọlọ́run pa ìrójú kan bọ̀ ìlọ pé wúlókù tó àwọn olùmẹ́ni tó bá jọ gbé ìjà sọ̀yà mọ́ ọlọ́run ó béèrè lọ́wọ́ níbi ìlú wa pé àsìkò rẹ tó yẹ kó fi kọ́ ń pa ẹ̀sìn ọlọ́run tó jọ́ ìyàlẹ́ olórí tó lóyún tó pọ̀ tó sì láàbá tó sì torí pé a ti lọ́wọ́ bá ti dẹ́dẹ́ ní ntáàbí wa mọ lọ́hùn sí kí ni bẹ́ẹ̀ ṣé jáde láti mọ lọ́hùn sí ìmọ̀ ní tó ló jẹ́ pé ìsìn lọ́hùn tó jẹ́ wájibù rẹ̀ náà ló sọ ìwà mímọ̀ ìwájibù torí pé máa láyẹ̀ sí mọ̀ ìwájibù ìlà bíyì ìwà wájibù. àmọ́ lónìí àwọn mọ̀ṣáyí kọrẹ́jì àti fọ́ọ̀yàn gbéwú bọ́t káfà bá dálé gbéwú lẹ̀ tọ́ba tẹ̀sí ń fún wọn látàmì ìgbà ìwọ̀n ní wọ́n mú àmọ́ ká wá wá sí tani á ah, tani ṣe kò tàbí lónìí tani ṣe kò ti rọ́dùn lónìí ìdí wá sí làwọn ẹ̀wọ̀n pọ̀ sòbí ní láì tààlà àmọ̀ sọ̀rọ̀ fún àwọn mọ̀ṣáyé tọ́ba ti fẹ́ mọ̀ sí wá sí báyìí kíra ní ìjọba mẹ́rin tó bá ti mú kíra ti ọ̀rọ̀ ọmọ ẹ̀ lẹ́nu màá lọ mú kíra ti ọ̀rọ̀ sòbí ń lo ẹran ọgbọ́n kàfí ní ìdíjọba àmọ́ bí láti bára wa bí ṣé kò kí láà máa fi ti lọ mbẹ wọn lè kàlẹ́ǹdì wa ní gbogbo bí bàbá máa fi tàn ṣe ẹlẹ́rìí ìjọba ń Di àdídì wọn bàlá tó ń dorí mọ́ nìkan wọn gbọ́ sí tó wọn ní gbogbo wa ní kàlẹ́ǹdì ti pọ̀ ní àwùjọ wa lórí ẹ̀ ká máa ti sọ̀rọ̀ ìdòkò sórí délé tó fẹ́ kéwú tó gbọdọ̀ kéwú so éèjì tó tún wá fi ṣe pé òun ti wọ twenty ọmọ èdè náà sì ni ó parí náà wọn sọ fún àgbàdo pé kó ló wọ bíbí kó ló bíbí lọ tó ti kéwú tó ti mọ kéwú àbí tí a àbúrò rẹ dàgbà kátó kéwú lọ́dọ̀ àná bọ̀rọ̀ nígbà sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ sọ́nà ẹ wá wòye ọdún kékeré náà fi kéwú lọ́dọ̀ àná sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ sọ́nà kékeré náà lágùn báyìíká ẹ wo bí náà ti wá tó. tó sẹ́yìn bá fẹ́ kéwú yìí ti má tà pé mo lọ́ndẹ̀ díẹ̀ sílé kéwú gbòdògbò tá a bá mú bọ́dí yẹ gbòdògbò tá a bá mú bẹ́ẹ̀dì yẹ òun ló ti ta gbé yóò nìyí náà tó bá yẹ kọ́dún mẹ́ta mẹ́rin márùn-ún lọ́lọ́run kọ́ yọ̀ǹda tó bá ké bó ti yẹ fún kéèké ó rí kó yàtọ̀ wọ́n ti bóyàtọ̀ àbúrò yára fi gbọ́dún mẹ́ta wọ́n ti yàtọ̀ àbí ẹ̀kọ́ ni sọlẹ̀ mi àwọn àpò sáàni ẹ̀ máa tó bá fi ọdún mẹ́ta mẹ́rin márùn-ún kalẹ̀ pé mo fẹ́ fi mo dẹ́gídéjì ẹ̀kú kéwú ní kéwú gidi kéwú súnà tó tó ti ní ìpayọ̀ ọlọ́wọ́ bá ọ̀fẹ́ kò lọ́ hàn wọ́lú àlémùkún lọ́ so ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tó bá ti wá ń kọ́nu kéwú yẹn tó ń báyìí láti máa lò ìtumọ̀ tẹ́kọ̀ọ́ àdéhùn ṣé ni pé mo kàn fẹ́ kéwú fẹ́ mọ̀ fẹ́ hábíbù lọ mo fẹ́ kí o fẹ́ mọ̀ báwọn dàka àwọn àwọn tó kúrú àwọn pòfẹ́sọ̀ yìí kọ́ so ìtọ́kùn wọn hàn wà yóò àyè mọ̀ fún mi ẹnu wọn bá tó bá mọ̀ sáà sí ìlú nítorí wọn bèrè oníbèrè kò lè mọ̀rẹ́ bí a pọ̀ tó sórí pé ọlọ́run mọ̀ fi tí o ọlẹ́ ikú yìí mọ̀ fi mọ̀ tó bá ti ń bù mọ̀ bá tó mọ̀ yẹn tó kú kí lẹ́yìn tó bá fẹ́ kí ó àwọn ó dá púpọ̀ kí ló dá lápá fásúnú fásúnú tó kù kó sì tó mọ̀ kẹ́kọ̀ọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ jálásà àwọn àfà tẹ́fà tó àfà mi fún jọ́nà wa jálásà yé ń jọ́nà àwọn jálásà rẹ̀ nígbà tó wà ní bẹ́sì dé lẹ́tọ̀ wọ́n á yẹ wọ́n lè dé wọn. ìmọ̀ ti ń bẹ àmọ́ mo fi sàǹfààní báwọn yìí tó ń gbé wúlá ńlá ń bẹ láwùjọ yìí. tó àwọn akọ̀ ọmọ tí ọlọ́run ti kádà lápẹ́ àwọn náà ń fa méjì dé pé rà àwọn náà sàfẹ́ gbalada ń dèjì àwọn ògbówó pé àwọn òṣèkú ìjẹun mu náà tọ́ ìgbọ́kọ́lọ́ mi ṣẹ̀wọ̀n pé àfáàlọ́sà wà ní òjò lọ. sọ àwọn àfáà wá ní ó lọ́bi kan kò lọ́bi kan sáláàrì ó wọlé lóṣù pé owó dáwà tó yẹ kó dùn kó kó máa já látà rẹ̀ mọ̀ ráyè tó àmọ́ lọ́wọ́ sọ àná wọ̀rọ̀ àmọ́ pèsè kí n dè o àwọn àfáà kan wá tó ń dibí kò sí sí ìgbà ya ti fi wọ̀ ni wọ́n ti tún báyìí wọ́n lẹ̀ fún láti mọ̀ sí láti mọ̀ sí fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó wọ́n wà àfáà tún náà tó lọ kí wọ́n yóò lọ wọn. sọ̀fà àtúntà ilé wa sàlàyé kan pé njẹ́ epo bọ́ọ̀lì njẹ́ epo bọ́ọ̀lì njẹ́ epo bọ́ọ̀lì tó pàtàkì nínú ìmọ̀tẹ́ ẹ̀kọ́ máa ń bọ́ọ̀lì. lẹ́yìn wá gba wọn olè wá pọ̀ yìí náà gbogbo bẹ́ẹ̀ gbé pẹ́ nínú mọ̀ gbogbo bẹ́ẹ̀ di mufti tàbí bẹ́ẹ̀ bọ́. àmọ́ àwọn kan bẹ́ẹ̀ tẹ́gbẹ́ ni gbogbo àgbọ̀rọ̀ bọ̀. gbogbo àná àwọn akásílà bá wa ní àgbà bá tọ́jú wọn lọ́wọ́ dáná. wọn ni yẹ kí wọn àlẹ́ àlẹ́ yìí náà tàá yẹjú kò lọ́dà fọwọ́ nínú pé ìmọ̀ sáńbẹ dẹ́dẹ́ ni àmọ́ gbà tí wọ́n ti bá ìmọ̀ yẹn kí náà tó màá rí bàtú lọ́ọ́ni wà máa rí bàtú nàbí yìnyín wà máa rí bàtú bí ní islam ní ìlà àdìyìnlá nípa àgbọ̀rọ̀ practice islam láì tẹ́rù láì mọ ẹ̀rí káàntì ṣùgbọ́n ní eléyìí ọlọ́wà wà pápọ̀ ẹni tó bẹ̀rù bẹ̀rù tó kó fi sẹ́yìn mi pé òun fẹ́ kí ni òun fẹ́ fọ́ ìmọ̀ tó sì wà àwọn àbáṣe náà lọ́wọ́ ibn al-bari ne pe ibn al-bari ne pe ibn al-bari ne pe محمد ابن عبد الوهاب يرى الظروف هذا طبعا معي يرجو مقدسين يعني يجب علينا ni mo ni mo ànábì sọ̀rọ̀ náà ìṣọ́lá àti ẹ̀sìn wa tá à ń sìn agbọ́dọ̀ yìí wọ̀nyí nípa rẹ̀ lọ́wọ́ dára rẹ̀. Jazakumullahu khairan. Ah, ọ̀rọ̀ nípa ìbéèrè tẹ́lẹ̀ ìbéèrè ìbéèrè kan tó ṣe pàtàkì púpọ̀ sẹ́kìrì ẹni tí máa ń dá sọ́rọ̀ ẹ̀sìn ẹni tó bá nímọ̀ ẹ̀ ẹni tí ò bá nímọ̀ èyí dá sọ́rọ̀ ẹ̀sìn àmọ́ lónìí gbogbo àlà ń dá sọ́rọ̀ ẹ̀sìn ọ̀láì nǹkan yìí nǹkan bànújẹ́ ni fáwọn tí ń bànújẹ́ tí a bá lọ sí orí WhatsApp orí Facebook orí gbogbo ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni ó máa lọ ó dà tó bá jáde pé ntẹ́ni ẹ̀ sọ nǹkan òdodo náà ni o àmọ́ wọn máa òkè àtẹ́yìn lé sí àlẹ́ amúlù bí máa rúfì mọ́ ni ayílẹ̀ lẹ́yìn ìmọ̀dà àdánwò ta kàn láwùjọ wa nìyẹn ó ń kálukú náà ń sọ̀rọ̀ ẹni àwọn ni àwọn àfá ti tẹ́gini lórí ẹ̀ àwọn kìíní kan mọ́ wọn ò sọ pé àwọn àfó òṣè nǹkan lórí àmọ́ tó yẹ kí tó yẹ kó jẹ́ tó wọ́n ló sọ níbi tó bá dé ń sọ yẹn tó bá ju ìbéèrè kan sí ọkọ́ báwo ló ti fẹ́ ṣe ara rẹ̀ ń bẹ̀ òun ló fi jẹ́ sí wípé ẹni tó bá nímọ̀ ní máa ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá nímọ̀ ní máa ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá nímọ̀ náà tábà ń sọ pé ẹni tó bá nímọ̀ ní máa ń sọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe pé bóyá pàápín ìkan ló yẹ kí máa dé kí ni ó tó sọ̀rọ̀ ẹ̀sìn torí pé wọ́n lè máa bí ọdún tó ti ké lálàní tó ti ké máa ń tìtì tó ti ké ìgbà náà òdìkémì sí sí àti gbogbo kèése ìsìláàmù ò gbé tí bíbẹ̀ ẹ̀rí ayà táwọn ṣe kí wọ́n kàlẹ̀ ó ti rá nípa àlẹ́bà sí ìrọ̀tìn alẹ́ wọ́n mọ̀ ní sẹ́bà ẹ̀yìn ìwọ̀gbọ́n ti mọ̀ pé ah tí ń bá fẹ́ ti àbòjú fún ara mi

kìí ṣe lóun kaba yẹn tẹ́tírí sọ́bjẹ́tì kan wà lọ́tọ̀ òun ni ó kọ́ yẹn nípa kéèyàn mọ ọ láti ń bẹ fún yín mà téèyàn ò bá ti mọ̀rọ̀ àwọn nǹkan yẹn èèyàn ò ní èèyàn ní ní ìfarabalẹ̀ àwọn alámọ̀rí kan wà tẹ̀lé kéèyàn mọ̀ èèyàn ní mọ̀ gẹ́gẹ́ bí irusira afáwa Abu Zayd Bakr ibn Abdullah rahimahullahu ẹ̀rí wọ́n ní ṣílíyàtú tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mí ṣílíyàtú tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mí gbogbo ẹni tí ó bá fẹ́ yẹ tọ́lìbù ìlmì gidi kò gbọ́dọ̀ mọ́ ti parí síra yẹn wà ló ń lọ lékè ó yẹ kó ti parí síra yẹn tipẹ́tipẹ́ kó tiẹ̀ tó lọ bíbẹ̀ yẹn gan mọ̀nzúmọ́tò àbí ìsèhákìl albìrí ó yẹ kó ti parí rẹ̀ tipẹ́tipẹ́ gbogbo àwọn tíra ìmà àbí fọ́tìmù ìlmì tí àṣẹ kọ̀rọ̀fìlẹ́ẹ̀ni tí wọ́n ṣe tíra tó gbádùn gidi nípa ọ̀rọ̀ ọmọ ni ó ní àwọn bàtírọ̀ ó láwọn àríwòye ìkàfẹ́ ibẹ̀ ló ti mọ̀ pé ìmọ̀ ní máa ń bí ìbẹ̀rù ọlọ́run ọba tíyàn ìmọ̀ ní máa ń bí ìfarabalẹ̀ tíyàn ìmọ̀ òkè ń jẹ́ kéèyàn di ẹ̀hàn náà láwùjọ ìmọ̀ òkè ń jẹ́ kéèyàn dáṣá kéèyàn kan mọ búyàn ìjọ tó o bá ti fi lè búyàn yóò já sí pé ìmọ̀ náà lójú ọmọ búyàn ọlọ́run ọba Allah subhanahu wa ǹjẹ́ ó dìgbà tá a bá tó fi ẹ̀rí rinlẹ̀ tàbí àti ìkọ́mọ́tò sójà fún ìmáàmù tó jẹ́ wípé oníjàlàbí kó tó di fáa pinnu pé àní kírun lẹ́yìn rẹ̀ mọ́ àbí kì í ṣe bẹ́ẹ̀ jẹ́sà fún ọba ọ̀fẹ́. alhamdulilayi wa náà ẹni bá yọ ní jẹ́ ìmá òun ló fà ló jẹ́ pé ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ náà wọn kéékèèké náà wọn ní ẹni mo ti kó àbá sábà máa ti parí ìdarí mo fi máa dá sọ́rọ̀ àwọn àbá àwọn ọtí ẹ̀kọ́ ìdè ń ga ọ̀rẹ́ jáde ìdàmọ̀ sọ ó jẹ́ pé àwọn àbá àgbà nínú àwọn mímọ̀ àwọn ọmọ rí nǹkan ẹ tí àtọ̀kọ́ lórúkọ ọ̀dà tẹ̀ àbò kéèyàn ó ta wájú kéèyàn tó fi débi kéèyàn tó kò sí ìjìnà tí wọ́n ń ṣe ìtọ́wọ́ ni tí ò sí ìjìnà ẹ ọ̀pọ̀dé pàṣẹ náà máa ń ṣe ìrẹsì láti gbé nìyí kò sí wàá jìnà wá sáfẹ̀ káwọn yẹn gbọ́dọ̀ ní ẹ̀rì pé ó o ní yóò di lẹ́nu àwọn yẹn òní ìjọ wá ń tẹ̀lé púpọ̀ láwùjọ súnà lónìí tó jẹ́ pé oní àníkàtà ti ká ti àkíyèsí rẹ̀ àwọn nàìjíríà tó wá máa máa ti ní àwọn òbẹ àwọn ọmọ sọ ní Madina àwọn ọmọ ti fatuwa àyàfilẹ̀ ìgbà tí àwọn àfa àkàlà kan tó ní sẹ́fúntì gbogbo wọn jẹ́ ìgbà àkókò tó máa sọ̀rọ̀ àbí tó dé yìí máa sọ̀rọ̀ máa fáwọn ní ẹ̀kọ́ tó ìfà wọn jáde olóyìnbá lónìí ta kàlá òjò wa àfa àti ń fáwọn ọmọ tó ń bẹ ẹ á sì mọ láwọn ọmọ tó ń bẹ táwọn ọmọ rẹ jáde níjáde àfa lórí facebook ọlọ́run yóò ní page yóò dá وقع يوم القيامة إن العبد لله إلا هو يتيم سقطوا بفهمه ọmọ tó ń lẹ́sìn ìwúrọ̀ àwọn bàbá ìfọ́ ọ̀tọ̀ ní wọn dálẹ̀ láwùjọ. kọ́lá tá a bá ní ìdí kìíní kan tí ó ní ìdí àkíyèsí àwọn olè a bá rí àwọn ìyá kan sọ́dọ̀ àpá yóò mọ ọ̀rọ̀ mọ́ wá dùn lẹ́nu lẹ́nu àpá. àwọn bàbá wa ní wọn náà ti kọ́kọ́ jáde tó ti kọ́kọ́ wá táwọn ìwà fi àbá rẹ̀ àbá àwọn bá ìbá sábà kan máa bọ́ ní ilé ẹ̀ ẹ̀kọ́ kúrẹ́ bá rẹ̀ sọ̀rọ̀ káwọn bínú pé tó àjẹ́rì tí wọ́n dèrè lọ́wọ́ mi òun náà ni pé ṣé alíbùkátà tí ká fi ẹ̀rí rinlẹ̀ fún oníjàdà bí síwájú ká tó má kírun ní ẹ̀yìn rẹ̀ mọ́ tó àjẹ́rì yìí ìbéèrè tí ó tẹ tuntun ni tó láwọn ẹ̀ka gbogbo ìbéèrè yìí ó ló wà lábẹ́ àpàrẹ́kù àtàlùfẹ̀yẹ ká kírun lẹ́yìn oníbíyà òun náà ni aṣọ ìbéèrè yìí tó a uh, gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ pàpà jùlọ alájọ́tò já ìmá nígbà tí wọ́n dáhùn ìbéèrè lórí ìhun tó jọba yìí òun náà ní wípé wọ́n náà lámà ìpé méjì àkókò sọ́nà méjì ẹ̀ òpè tó bá gbádùn tó lálàáfíà tó wà ìpé méjì àkókò ọ̀nà méjì kí náà lóṣù tó àtọ́ ẹ̀ pé pé hasana o bídà tún mọ̀ tún mọ̀ fásitì kan gbogbo ẹni tí ìgbà tó ẹ̀ẹ́n tí o máa ṣe lọ́wọ́ àbí ìgbà tó ti ṣe ń ẹ̀ẹ́ tó yóò gbà pé ọ̀rọ̀ méjì ti àbíjà fi sí nù. wọ́n wá ní ẹ̀rín ẹni tó bá jẹ́ bídà tó tó jẹ́ oníbídà bídà tó mùká fẹ́rọ̀ irú eléyìí láàkàlà màálè. ẹ̀ẹ́n tí bídà rẹ bá jẹ́ bídà tó gbé jáde kó nú ẹ̀sìn àwọn àdádálẹ̀ ti ṣe yóò àdádálẹ̀ tó gbé ẹ̀dá tó fi kó nú ẹ̀sìn ẹ kò ààrẹ kí o lẹ́yìn rẹ̀ yóò wà òun lálàáfíà ẹ̀sìn ìwà nítorí pé òun fẹ́ fún ẹ gan yóò wúlò kan tí wà tó jẹ́ pé kọ́ńdà kíná kókó rẹ̀ ni ahmed tó ní mọ̀nsọ́hàtìwàlá tó wú ẹ sọ́hàtìwàlá tó wú ẹ tí òun rẹ̀ bá ti lálàáfíà tó ìmáàmù rẹ̀ tó bá ti bá rẹ̀ náà yóò lálàáfíà lókè ìgbà tó jẹ́ pé òun kó òun lọ́sẹ̀ fúnra rẹ̀ kí lálàáfíà ẹ wá rí agbọ́n ẹlẹ́ẹ̀kejì òun náà yẹ tó jẹ́ pé oníbídìí àdílóòtọ́ àmọ́ bídíà rẹ̀ ẹ̀ lẹ́yìn láti ọ̀tàfẹ́ọ̀ bídíà tó mọ̀ bá ti kọ̀ bídíà tí ó sọ̀yẹ̀ ní kòkèrè bídíà tí ò gbé ẹ̀jáde tó lé wẹ́ẹ̀sì ni wọ́n ní dúró ta bá ẹni bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ wa pín sí méjì lórí irú ẹni báwọn. so alákọ̀ọ́kọ́ òdìgbé tó bá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ a bá rí onísúnà ọ̀tọ́láti súnà ẹ̀ sáàtì máa kírun ká pa irun sí lẹ́yìn irú ẹni báwọn ká má sí lẹ́yìn rẹ̀ tó ti bó ti jẹ́ pé kí ni èdè bùkátẹ́rọ̀ so eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́yé ní gbò lára àwùjọ mi lórí pé tẹ́ ẹ̀bá kí o lẹ́yìn máa mú kan wọ́n ni wọ́n ti kàfàrà rẹ̀ ẹ̀rọ wọn àwọn ti kàfàrà rẹ̀ yóò kí o lẹ́yìn rẹ̀ kò dìgbà tí ẹ̀ bá kàfàrà ọ̀yàn kó tó di pé kò kí o lẹ́yìn rẹ̀ kò dìgbà tí ẹ̀ bá pè yàn kébè rí tó ló jáde kó lọ ẹ̀sìn Islam kó tó di pé kò ní kí o lẹ́yìn rẹ̀ kò àǹfààní wa ń bẹ̀ ẹ́ àǹfààní wa ń bẹ̀ fún èèyàn mẹ́ta ẹ́ àǹfààní ẹni àkọ́kọ́ tá àǹfààní wà ń bẹ̀ fún òun náà ni ẹni tí ó fẹ́ kí òun lọ́sọ fún rẹ̀ tó mọ̀ a bíbí àgbẹ̀ lọ́wọ́ ẹni àǹfààní tó wà ń bẹ̀ fún ọ òun náà ni pé kíni òun náà ni pé ó kí òun rẹ̀ níbi ìrùn tó dáa nítorí pé ẹni yìí oníbíbí àní ẹni ẹ̀kejì tó tún láǹfààní nínú ọ̀rọ̀ yìí òun náà ni ìmáàmù yẹn gẹ́gẹ́ o ẹ́ yóò mọ̀ ìpé kíní kan ní òjò kírun lẹ́yìn òun so àǹfààní yóò wà fún láti pé òun náà fẹ́ẹ́ kíní òun ló kú bá kò níbi kan níbi ẹlẹ́ẹ̀kẹta tó láǹfà nínú àmọ́sálà yìí òun náà ní àfọ̀rù àwọn ẹlòmíì tó tún yàtọ̀ sí wọ̀ ẹ́ nítorí pé tí wọ́n bá rí pé ẹni yóò ẹ̀sìn tó ṣe kò bá sí kọ̀ ayé tún náà ní ayé ń bídíà ní wọ́n wá dún ní mọ́ pé mọ́sáàsì bídíà náà ló ti ń kírun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì ní mọ́sáàrù súnà táwọn èèyàn rí gá onísúnà lélẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìta bá ń rí ọ wọ́n máa ṣe kíni wọ́n máa gbà sí jẹ wọ́n máa sọ pé á ah, ẹni ìgbà àtàwọn ìṣe ní ọ̀sán tó burú bẹ́ẹ̀ ni òun náà ló fà á sí ìwélé yìí tí wọ́n fi kírun lẹ́yìn rẹ̀ ó mú mi láti àìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ló ṣẹlẹ̀ ní àdúgbò kan mo rò pé ilẹ̀ yìí kọ́ ló ti ṣẹlẹ̀ ilẹ̀ yìí náà ní sáàjì ọ̀dà sáńpẹ̀ ni so wọ́n ní ní mọ́ṣáláṣí ni tó ń kàn pé wá tó lọ wá tù ní àbọ̀wá sí ìjọba ní nígbà wá di pé òun náà ń tẹnu pẹ̀lú wọn ni wọ́n á ṣe àkíyèsí wọn àwọn tí yóò tí yóò wá kọjú sí àwọn tó ti rí tẹ́lẹ̀ pé à ẹ̀yin ò sọ fún mi yóò látijọ́ yìí ẹni wá dé ní tó wá ń sàlàyé pé ìjọba ní à ń sọ ń sọ bàbá wọn wá rí á ẹ̀ sọ̀rọ̀ lówó bàbá wọn wá sí àlejò tó wà wọn olówó ti tura pé olùkọ́ wọn kí wọn lọ fáwọn ẹ̀ so nítorí náà ẹgbẹ́ ìta wò pé ẹ ká dákẹ́ àbí ká máa dọ́gbọ́n sí i ká mọ̀ rò pé àǹfààní wà bẹ́ẹ̀ nínú àwọn àdáwò tá a kà láwùjọ ká máa dọ́gbọ́n sí i èèyàn gan ò mọ ìdí tó fi kí lẹ́yìn rẹ̀ yóò mọ wá yọ yóò mọ yọ bọ́rọ̀ ẹlòmílẹ̀ wà mọ́sá tí ó sàlọ̀ lá fún bí 30 minutes yóò dẹ̀ máa só lẹ́mọ̀ ọwọ́ tọ́lẹ̀tì tó dàbí tí ó lámọ́ tí ó lẹ́yìn rẹ̀ kí ló dé tó fi tí ó lẹ́yìn rẹ̀ tó tọ́lẹ̀ ìpé tó máa jẹ́ pé nǹkan àlámà rí ayé ni a ní kù láláti pàkí ìdí ara wa mo lè wọlé lọ ní bàbàlàgbà ní bàbàlàgbà kan ní ìdílé àtàwọn ah, àlejò àlájì kílódéta mo rí pé kíni ojú tí máa ń dààmú yín ẹnì tó tẹ̀wá ní tẹ̀wá ti ní ewé kíní báyìí tẹ̀wá ti ní ara yóò lọ ara mi ò yá láti lọ ní bá rú ẹni báwọn nítorí tó kí ni nítorí àìsára alámọ̀yà ara ìwádìí alájọ àlọ́ ìgbà pé ìgbà wà lẹ́kùn dákun kí ni àìsàn ọkàn àìsàn bí ẹ̀mí ẹ̀yàkùn kí ni aṣọ kí ni tẹ́tẹ̀ ń wò yìí tó wà báyìí báyìí láti nípa rẹ̀ ọ̀gá ara òní yálà ti ní láti ti ní ìjọba wọn so inú àwọn àdáwò ni ó tó pọ̀ tó pọ̀ láwùjọ wa kí wọ́n dáhùn ìbéèrè wọn lọ́gbẹ́ tó lé ilé yìí ìpìlẹ̀ rẹ̀ ni sẹ́ni tó bá nígbà wọn tá a bá rí pé oníbídíà lẹ́yìn àwọn jálàbí lẹ́yìn àwọn náà mọ nǹkan tí wọ́n ń pè ní jálàbí

òsì jálàbí kò sí tí ó ń jálàbí kan tí ò ní ní kọ́dà bí ó mọ̀ bó ṣe pé rọ́nà yóò máa pa ẹ́ tú láti yóò máa kí yóò máa lo irú àwọn nǹkan báyìí a sì máa gbàdá nípa ọ̀la àwọn ọ̀la mi sọ̀rọ̀ nípa pé kí èèyàn máa ṣe kí ni kí èèyàn máa sọ pé èèyàn máa ìdí ó tẹ̀lẹ̀ kọjá ìdí ó tẹ̀lẹ̀ àbí tó tẹ̀lẹ̀ kọjá tó sábà wá irú ẹni báyìí sábà rí pé ó ń jálàbí ni òun náà sì ni imam so síwájú kó tó di pé òun ní kírun lẹ́yìn rẹ̀ mọ́ ìdí èèyàn kọ́kọ́ gbìyànjú kó ṣe òun náà ni pé kéèyàn lọ lè parú ẹni lónìí ká ìpè á ah, ẹ̀dàkùn ìjọba ìbáyìí ìjọba ìbáyìí tẹ̀ ń pè àwọn ìjọba ìbáyìí àwọn ìjọba ìbáyìí ẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú wàásù ìrọ̀ wọn náà ní ẹ̀rí fún nǹkan tó fẹ́ lọ lè ṣàlàyé fún wa tó bá sọ̀rọ̀ kó o ní ká pa láti ṣàlàyé ẹ̀ kó kàn mọ́ pé nǹkan yẹn ò dáa ni pé àwọn tó bá rí pé àwọn tó bá ní mọ̀ nípa nǹkan yẹn pé á ah, dákun pé kẹ́ ẹ bá ṣàlàyé nǹkan báyìí pẹ̀lú báyìí ẹ wá ṣàlàyé fún un ẹlòmíì ń bẹ àìmọ̀kan ní lóòótọ́ ẹlòmíì ò mọ̀ ẹlòmí ò gbọ́ hadith àti sallallahu alaihi wasallam ti ní ẹ̀ màdáta káàrin àwọn arọ́ọ̀fà ẹlòmí ò gbọ́ láyé ẹlòmí kàkà fún gbẹ́sọ̀ à ìmọ̀ náà ni ẹlòmí kàkà fún bí ọlọ́nà níbi hàn yẹn ọlọ́nà ní ìjọba àwọn ló fà táwọn náà ṣe kíni tí wọ́n الله lẹ́yìn rẹ̀ anábì لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹ ẹ tí nígbàgbọ́ ìgbàgbọ́ yóò ti ṣe kíni kò ní ìrìn ilẹ̀ àyàfi ìgbà tẹ́ ẹ bá ń ṣe kíni tẹ́ ẹ bá ń fẹ́ fún ọmọ ìyá yín pẹ̀lẹ́ fún ara yín nítorí pé ìrùn rẹ̀ ò gbádùn ẹ orí pé tẹ́ni bẹ lọ́wọ́ rẹ̀ ò dáa òun náà ni wọ́n ti ṣe kíni ló fi wìdó ọ̀tọ̀ òfin kírun nígbà tó ti mọ̀ pé níta àwọn wọ́n ti ṣe

tó ká lọ ká bílẹ̀ tó ká máa ṣe kí sábà wà lórí ìdíje àwọn aláburú máa láyà lórí aburú wọn àwọn aláìda wọn máa láyà lórí ìbàjẹ́ kí ló táwọn òní láyà lórí pé a gbà pé a mọ̀ pé a wà lórí òdodo bàbá yìí kí ló tó fi kí wọn á ilé ẹja àti ìjọba ṣe ìgbìn àti lọ lè bá wọn àti sàlàyé fún wọn kọ́lá fún pé àfáwọn akẹ́nà lọ sí káwọn náà bá wọn sàlàyé wọn wọn ni á báwọn ti máa ti lọ òun yóò jáwó kírun lẹ́yìn wọn kọ́lá níta gbàgbà ìní àwọn sọ́ńpò mi wà gbòmíwà tó wá ní kékeré rẹ̀ ní ẹ̀ tó bá ṣàlẹ́ jì mi pé ìkírù lẹ́yìn lágbájá ìtagbàgbà náà ti sọ pé kí o jẹ kírù lẹ́yìn rẹ̀ tí a pé irú eléyìn ní ti báyìí ó kálukú ló ti mọ̀ bí a ìtópa ní ìtópa ní àwọn èèyàn wá pẹ́ kọ́rọ́ àbí kí ẹ̀mọ́ dọ́gbọ́n wẹlẹ́yìn kò ní sáfàní rò kò ní sáfàní rẹ̀ kọ́lá yóò tún sọ alúkọ mí yóò sọ wá lórúkọ tí ò dáa bẹ́ẹ̀ ah, wọ́n ti pè é pé bèrè ni bẹ́ẹ̀ ah, wọ́n fẹ́ kírù lẹ́yìn rẹ̀ ni tó a sókè tó ká lè sàlàyé fún wáyé báwa náà bá lè sàlàyé yẹn pẹ̀lú ọ̀nà tí àlàyé yóò fèrè rẹ̀ tá a bá lè sàlàyé yẹn ká wá àfáà tí ọgbẹ́ àdàbùn àfáà yìí bá sàlàyé fún wa tọ́mọ́ wá sàlàyé fún wa tán tẹni wá dúró lórí pé á bó ṣe máa ṣe lọ náà nu á bó ṣe dáa nu tó bá wá rí pé ò kírun lẹ́yìn un ibi táwọn ìyẹn bá ti ń sọ pé kò kírun lẹ́yìn òun náà yóò ti máa yẹ pé àwọn tó dé yóò fi kírun ní ẹ̀yìn mi pọ̀ àádá àádá. ìlàkùnrin bá ọ̀fẹ́ kí ni ìdájọ́ ẹni tí ń hánà níbi káfẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin tó sà mọ́ra kẹ́kẹ́kẹ́kan irọ́ o kò sí ní jẹ́ káfẹ́yàwó kí ní jẹ́ mọ́síná kí ní jẹ́ sùlásá tó sà mọ́ra kẹ́kẹ́kẹ́kan lórí rẹ̀ ni kí ni ìdájọ́ ọ̀rọ̀ ẹni yìí ṣẹlá fún ọmọ ọ̀fẹ́ rẹ̀ nípa alákẹ̀yìn bẹ́ẹ̀ obìnrin tó bá ń hánà kò Ọbẹ̀ ẹ̀rọ ìtọ́ọ̀mọ́tẹ́ ẹ̀mọ́ tọ́kẹ̀lọ́ ọ̀rọ̀ ìtọ́ọ̀mọ́ tọ́kẹ̀lọ́ ọ̀rọ̀ ẹ̀rọ. Kí àwọn ìjọba ọ̀rọ̀ kí àwọn ìjọba ọ̀rọ̀ àdámọ́ ilẹ̀ rẹ̀ sí àwọn ọ̀tọ̀ ọlọ́pọ̀lọpọ̀ kan lọ́sàn-án. Àwọn ìjọba ọ̀rọ̀ àti pé kéèyàn ń pẹ́jì àwọn èèyàn kan lọ sí islam islam náà ni ẹ̀sùn tó jù lọ ẹ̀sùn tó jù lọ ìyáni ìgbà ọgbọ́n tẹ̀sán tó ti máa tẹ̀sán ní olóko tí wọ́n kọ́rọ́ láàrin ẹ̀sùn àpàdé ìlú tó rí ẹ̀rẹ̀ sí nígbà bí tó wọn náà jẹ ẹ̀sùn tó pé jù lọ́wọ́ náà ti pé wàrà rẹ̀ kẹ́sì ní ojú ọ̀sán ti ní ìmá káàdì ní jáde fún àrùn yẹn ti ẹ̀sùn wípé ẹgbẹ́ tó rámù ìtẹ́lẹ̀ sí tó ti ká fi fẹ́ ròyìn ẹ̀ bá tó ròyìn nílà káyìí

àdébí ojú àwọn tó bá rúkú ọkẹ́ yọ fẹ́ làbá wọ ayé má àdébí ìpínlọ́kùnrin yẹn òbí ìfún dáadáa lẹ́nu yẹn yẹn ní náà yàrá ọkùnrin nílẹ̀ aká ìwà ni kí akọ̀mọ̀ ìfẹ́ kákọ́ fẹ́ ṣàrẹ̀ yọ̀ kan lọ. àdébí nínú sùlámù jẹ fún ẹ̀ gbogbo ń tọ́lọ́ bá ní eléyìí tẹ̀ fún mi ẹ̀tọ́ ọkùnrin àbọ̀wọ̀ àmọ̀ ìjọkọ̀rọ̀ fún tẹ̀lé zákàrí nítorí hásìlẹ̀ ọ̀nà yẹ́yìn ìkan tó bá jẹ́ fọ́kùnrin yọ̀ kan obìnrin méjì yọ jẹ ẹgẹ́ bí ogún ẹgẹ́ bí jíjẹ́ yìí tọ́ bá fọ́kùnrin yọ̀ jẹ́ yìí obìnrin méjì náà yìí àti àwọn ọ̀pẹ́ ajẹ́fẹ́ isman náà pé àti ní bẹ́ẹ̀ di trump ìgbẹ̀ láti di masina gánà akẹ́kọ̀ọ́ máa tọ́bára fún nílẹ̀ nìta masina àtàrí masina gbọ́rọ̀ ẹ̀lọ́pàá àpàlẹ́sọ́ àmì ẹ̀rẹ́dẹ̀ fún bí ìyẹn lọ́pọ̀lọpọ̀ yà ní ìyẹn kó àtúbẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ kejì àti tó fọ́n wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yìn àtẹ́lẹ̀ ọba kọjá àpàlẹ́sọ́ àmì ẹ̀rẹ́dẹ̀ nípa wípé ẹni tí ń jẹ́ ọkùnrin lákàyè obìnrin òun nìkan ò gbé lákàyè ọkùnrin mu lákàyè tí ojú lọ́mọ jàmú ẹ̀gàn lọ́mọ jàjà ní lákàyè ọkùnrin lọ́mọ jàmú obìnrin ọ̀kan mu àti kí lákàyè àbúrò mi ò pé méjì ẹ̀hẹ́n lákàyè ọkùnrin máa bá bọ̀ orúkọ bẹ̀rẹ̀ ní ọdún ọ̀hún lẹ́yìn àwọn ẹgbẹ́ ìlú àti ìṣẹ́ àwọn ṣẹ́ ìwà tó kà níbi àtúrà òun tó àwọn ìwé pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọn ò tí ì lọ́kọ wọn kọ lẹ̀ ọjọ́ ìjú kẹ̀sì lọ́kọ yìí ni ọjọ́ ìdí làwọn oníṣẹ̀lẹ̀ sí ọkọ rẹ̀ kú ni ọkọ rẹ̀ kọ́ lẹ̀ ni wọn bá jùlọ àwọn ìdáwà tẹ̀ wáyé obìnrin náà tó ṣe ẹlòmíràn tó kọ́kọ́ ìyàwó ní tuntun náà wọ́n dẹ́ kọ́ lẹ̀ nípa ẹ̀sìn ọkùnrin wa sọ nígbà àwọn ọjọ́ akọ̀lé akọ ẹ̀sìn yẹn ó yẹ kí ìrọ̀ fẹ́ nífẹ̀ẹ́ yìí ni àtẹ́kí irú àpàdé mẹ́fẹ́ lọ́pọ̀lọpọ̀ yẹn wọ́n tún wá kọ̀ọ̀rọ̀ sí pé ṣẹ̀rí àtìlámù rẹ̀ gan àlàyé àdùnmọ̀ nípa làkọ̀ ọ̀rọ̀ lẹ́fẹ́ kọ̀ọ̀kọ̀dé sọ̀rọ̀ sọ pé kí ọkùnrin tó bá kàkiri àti olóńgbé méjì ọdún mẹ́ta mẹ́rin tí kò tó sọ́wọ́ ọ̀wọ̀ ọ̀mọ̀ ìdá tó dá yìí tó bá wọn ọ̀mọ̀ ní pé ọkùnrin láǹfààní àti tẹ̀lé ọ̀kan lọ tó ọ̀dìjáde jẹ́ ọjọ́ àwọn ìwà wa rọ́pọ̀lọpọ̀ tí pápájúmọ̀ tí wọ́n ti láàánú jùlọ nígbà tí wọ́n wá nínú àwọn ìmáàjì pápájúmọ̀ àti àtúntì ẹ̀jọ́ àti máa gbọ́ súnmọ́ yìí ẹ̀mí ìdíjọ́sọ́nà àbọ̀tọ́ bá dé ọ̀rọ̀ ìyàwó méjì lọ́nà ọkọ rẹ̀ ọ̀tọ̀ ní ìdíjọ́ ìwọ̀n yóò dájú sókè ìbòsí gbà yìí lẹ́nu ìbáṣọ́ máa sọ. Ìjọba wa ni ẹni tí ìwọ́n mọ́kànlá nínú kìnìún ni ìbòsí kìnìún ló ti láì lẹ́sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni bọ́dá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí àwọn adọ́kùnrin ká tó ń gbìyànjú àti máa rọrọ àwọn èèyàn wa pẹ̀lú láti gbìyànjú àti bọ́ wọn yó pẹ̀lú ọrùn ìgbọ́ ẹ̀sìn yé ẹgbẹ́ bẹ́ẹ̀ ká àbùkù tó ṣe wá ní kí wọ́n jẹ kí wọ́n mu léyìí tí yóò tó wọn mú yóò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ẹgbẹ́ tó fún wa ayébẹ́jà ń tẹ̀wọ́ kára lọ fún láti gbìyànjú àti bọ́ wọn nílẹ̀ mìíràn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó dàbọ̀ sí fúlọ́wà mòmìnira ẹgbẹ́ kí wọ́n máa ń gbà bàjẹ́ sọ ayé àkùrọ̀ sẹ̀lẹ̀ ẹ̀ wà àbọ̀ àná ọlọ́run bá tuntun wíì agbó àgbà náà ni ìlú wọn ọba wọn sọ hánà wọn ní ọba àbá pàápàá jù lọ ẹni tí wọn kà tó kọlọmọ tó yọ ọdún ọdún wọn àwọn àdúgbò náà jẹlá nínú àwọn sọlá bíyà àpapọ̀ ló ti bá wa kan lọ àbí méjì lọ àbí mẹ́ta lọ ayé tó yẹ ọgbọrọ kẹlẹ bẹ́ẹ̀ tí wọ́n tó òfin nípa ní tó ti yẹn wọn tó ti yẹn ní ẹ̀sìn àti sí lẹ́gbọ̀dọ̀ òun yẹn nígbà tí mo fẹ́ àlè islam kí ni ọkùnrin àyà ń yá tọ́nà bàbá sùhánà wọ́n ní àdá tọ́kọ̀ àti ẹgbẹ́ ọmọ ti kí ọkọ̀ bá ti ní àwọn èdè oríire lọ́jọ́ fún wọn náà oríire ni tókè ọ̀rọ̀ tọ́kọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ kan tó ti bọ́ yẹn lọ́sẹ̀tẹ̀lẹ̀ àtàlẹ́lẹ̀ kejì yẹn ní ẹlòjẹ́kọ̀ bọ́ yé ọ̀pọ̀lọpọ̀ kan mí ìtọ́kọ̀ ọ̀lẹ́gbọ̀n tí ì máa ń ṣe fún ọ màbá fẹ́rẹ̀ kejì òun náà ni ó máa ṣe ọdún tó kọ́ sílé ní àwọn tíwájú ọ̀rọ̀ fún wọn náà ọdún tó gbà wọn ni tí a fi ẹ̀ka èèyàn hàn náà oore fún ara èèyàn òun ló jẹ́ kó bẹ̀rẹ̀ tí bá hàn náà sí ọkọ̀ wọ́n fẹ́ ìyàwó kejì àbúrò ọ̀rọ̀ tó sọ̀rọ̀ àdúrà tó ṣe ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ tó ṣe ká gbogbo àgbo yí ọ̀wẹ̀ ebi aburú tó ní pé ká tó àmọ́ nínú àwọn ọkùnrin lọ́kùnrin àwùjọ tó àyíká àbájọ lọ́pàá ṣe kọ́kọ́ lọ́kọ̀ òbí ẹ̀sìn ló tẹ̀lé ìtẹ̀lé burúkú lọ́pọ̀lọpọ̀ ló tẹ̀lé àwọn ẹranko ìtẹ̀lé àwọn kékeré ìtẹ̀lé àwọn àjọ àjọ méjì báwò nínú ìtẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀dún tẹ́ sọ̀lámà yẹ Kọ̀díkà yọ kanu, dáúdá kọ̀díkà yẹ kanu láti lẹ́fẹ́ ìyàwó ọmọ, ẹ̀yọ̀ tẹ́fẹ́ ìwà ti fi ẹ, àyẹ́fẹ́ ìwòsàn ìyàwó tọ́rọ̀ tí ó ti ní ìrọ̀rùn, ẹ̀nà àjọ́rọ̀ àwọn ọkùnrin náà, àtọ́rọ̀ wọn kàtàkì àti wájú pẹ́lẹ́ bíi mẹ́ta mẹ́rin tí wọ́n gbìyànjú àti wọn àtọ́jú ìdè wọn ẹgbẹ́ tó ti sọ àti ìgbẹ́ ni ó ti yẹ lórí àwọn ìyàwó fún ọmọ akóso wa ní abẹ́ nígbà pàṣẹ ní mùsùlùmí ẹ̀yìn náà fẹ́ adẹ́pẹ́ ẹ̀rúkún ẹ̀rúkún dáàdì èyí tó lórí ìdílé wa nípa lórí fún àwọn aláàjẹ tí ọkọ̀ bá fẹ́ẹ́ fẹ́ ilé aláfẹ́ ni tó bá fi àbí wọ́n á máa lò wọ́n nílò bàtàbàtà láti tẹ̀lé àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ sẹ́yìn ní oṣù náà fún ẹ̀rọ nípa àwọn ọkọ̀ mi ní ti máa balẹ̀ lójẹ́ ẹ̀rọ pọ̀lọpọ̀ àwọn fúlàtì mi náà àbẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ àti tó lójẹ́ sí àgbo yẹ́sì tó ní fọ́ọ̀rọ̀ gbọ́ lọ́rùn káwá lè lójẹ́ fọ́ọ̀rọ̀ àti tẹ́kọ̀ọ́ sì ká ní ìjọsẹ́ experience jẹ́ kó yé wa pé tó bá fẹ́yàwó fún àìmọye ọdún tó ti ń gbádùn rẹ̀ tó bá fẹ́ mọ̀ bóyá ìyàwó rẹ̀ mọ̀ṣáláà ò ní káàkiri máa bẹ̀rẹ̀ pé ìfẹ́ fẹ́yàwó kejì ìgbà àwọn olówó ah, àmọ́ kẹ́ àà àdéyàwó mi ìgbọ́ tún náà yìí yìí ìgbà àwọn gẹ́gẹ́ lórí ẹ̀tẹ̀ mà so ó làwọn àfà wa ti wá sọ fún wa kágbà kó tó dé ó ti pọn mílẹ̀dùn bẹ́ẹ̀ lára agbára tá a fi ń fẹ́yàwó kódà bó jẹ́ yọ̀kan náà inú agbára ni kíyàn nílà àkáyì ó bá ti nílà àkáyì ó lè fẹ́yàwó ẹ̀yọ̀kan bèlè tàbí ìyàwó méjì ó mọ̀ gbọ́n òwò tí mo ṣe bí pé ò gbọ́n lọ́dọ̀ ìyàwó rẹ̀ gbogbo ẹ̀ náà ni àwọn òṣàzọ̀ wa ni wọ́n ti ṣàlàyé fún wa jazakallahu khairan Allah ìbéèrè tí ó dá ní ẹni tó béèrè béèrè béèrè a tí ó sì yẹ tí ó sì tù wá lára òun náà ní ìdáhùn yìí ẹ̀rí pé wọ́n sọ fún wa pé ibi tọ́lọ́ wọn bá lè jẹ́ láti fẹ́ jẹ́ ká bẹ̀rẹ̀ gan ju méjì ni ẹyọ kan tí gbogbo wa ń fẹ́ràn tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ lọ lè mọ̀ pé condition ni mo mú yàn fẹ́ yọ ọ̀kan èyí ṣe tó wọ́n jẹ́ pé condition rẹ̀ yóò fi wá bẹ̀rẹ̀ ní pé tí ayé ti yín <laughs> so àkọ́kọ́ ni pé kọ́kọ́ fẹ́ méjì kọ́kọ́ ní lẹ́mí pé méjì mú fẹ́fẹ́ ìgbà tó bá tó lè fẹ́ yọ ọ̀kan ní pé ìyìn ah, lágbára àti fẹ́ méjì o ìyìn lágbára àti fẹ́ mẹ́ta ẹ̀hẹ́n wá fẹ́ yọ ọ̀kan àmọ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gẹ́gẹ́ méjì ni òun ló jẹ́ páwọn obìnrin wa àti pìlẹ̀ náà ló ti ẹ̀kẹ́ <laughs> so àwọn náà ti ń mọ̀ báyìí kọ́lọ̀ ọba àlejò ọlá yóò gbádùn jálẹ̀ torí pé ọ̀lá experience jẹ́ kó yé nìkan ah, àti bí mú ìdíje nínú wàlọ́ì títí máa ń bà mẹ́nu jẹ́gẹ̀ lẹ́ni tẹ́ di gbé sí ipod pé à ah, masha Allah sẹ́rí ńgbà tí nǹkan bá dé ojú ẹ̀ báyìí ẹwà kú náà ò jẹ́ ẹ̀rin ibi tẹ́ ti lọ dúpẹ́ lẹ́ńkì yín sí o ah, tí a ti wá máa múra díẹ̀díẹ̀ fún sọ̀lẹ́sọ̀lá ó ní pé wọ́n tèrè pé kí ni Sharia Islam tó sọ nípa dídá abẹ́ fún obìnrin àti wípé ṣé mùsùlùmí tó lè pinnu nínú ẹ̀mí rẹ̀ pé mo ti tọ́pọ̀ ibi tí mo bímọ dé náà tó ní màmá bóyá à ń pèsè sọmọ bíbí ni àbí à ń fòpin sí ọmọ bíbí náà rẹ̀ jẹ́sà fún bàbá rẹ̀. Alhamdulillah, salatu salam ala rasulillah mọ̀ tí wọ́n fi lé lọ́wọ́ oyè mi náà lẹ́nu pé à bàtà gbígbà ní ìlú tí àtúwọ́n ìpàdé ọlọ́pàá tó sọ̀rọ̀ ọ̀fẹ́ bá tọ́ kí wọ́n tó wájú ẹ̀yìn àgbàlagbà ni ọlọ́pàá ìjà sí kí wọ́n yàtọ̀. náà ṣẹ́rí ilé alákọ̀ọ́kọ́ ni wọ́n ní kí ni ṣẹ̀rí àǹsọ̀ nípa ìjábẹ̀ fún ìdábẹ́kọ́ ọmọbìnrin méjì lógún sí a ní ètò jẹ́ mahadu ìfà a níbi táwọn afá àti parapọ̀ lórí ìdábẹ́wọ̀ ọmọbìnrin a sì ní mahadu ìfìlà ní táwọn afá àti yapa níbi ìdábẹ́kọ́ ọmọbìnrin na èwo ni àríwó làwọn afá àti parapọ̀ lórí ìdábẹ́kọ́ ọmọbìnrin àwọn afá àparapọ̀ wípé nínú ẹ̀sìn wọn ló wà tí ìwọ́n rẹ̀ sáfẹ́ lára ẹ̀sìn wa lọ́wọ́ ẹnu àfáàkò lórí wípé ìdábẹ́kójòrin nínú ẹ̀sìn pé pé téèyàn bá ṣe ìwó gbalada lórí ẹ̀ èyí ó sì máa wà nínú ẹni tí ń sin lọ́wọ́ bá wípé òun dábẹ́ pé ìhánà pa wọn yà ní ibi dálẹ́kọ̀ọ́ màgàrí àwọn náà ìgbà dídálẹ́kọ̀ọ́ kò fún wọlé ṣùgbọ́n àwọn àgbà dídálẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ wọlé wọ́n pè é ní gender mutilation wọ́n ní èsì abẹ́yà ọmọ níyàkúyà nìyẹn so orúkọ burúkú tí wọ́n sọ nǹkan yìí nìyẹn ẹ má jẹ́ kí ìròyìn yẹn kí ó pàṣẹ làkàrẹ̀ wà fún ní ìwúgbẹ́ àgbọ̀rọ̀ tako àgbọ̀dọ̀ máa tako ìdálẹ́kọ̀ọ́ màgàrí tó yẹ ẹ̀ náà àpapọ̀ lórí ẹ̀ ibi táwọn afá ti wá ya pa oní kí ni ìdájọ́ rẹ̀ nǹkan tí jùmùgbòrò rẹ̀ ìlànà àti nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afá sọ ní pé mo sàṣàbò rẹ̀ òun náà ti lọ́wọ́ afọ́bílà kọ̀ wá sí máa yẹ gbòógì nínú nǹkan tó hàn sí èmi nítorí ó tó mọ́dòdó jù náà ní pé mo sàṣàbò ìyẹn ní pé níta afẹ́ ni èyí ìṣẹ̀rí àfẹ́ ni tàbá níta afẹ́ èyí níta afẹ́ nínú ilé ìtiwa nǹkan tí ìṣẹ̀rí àfẹ́ ni àwọn bẹ́ẹ̀ ìṣẹ̀rí àfẹ́ bẹ́ẹ̀ òfin ọlọ́wọ́n bá fẹ́ ká dábẹ́ fún ọmọbìnrin ẹ̀tọ́ bá tẹ̀ dábẹ́ fún ọmọbìnrin yóò gbàlára ṣùgbọ́n ẹni tí ò bá dábẹ́ fún kò ní gbẹ̀ṣẹ̀ eléyìí ni ibùdó sí àwọn ìbúrú ìrìnlẹ̀ náà àwọn tó pọ̀ nínú àwọn pa àwa rí àwọn tí ò tó wọn kò ṣe pé torí pé wọ́n pọ̀ ní ọ̀rọ̀ wọn ti tẹ̀sùn wọn kò ṣe pé torí pé wọ́n kì í ṣe tẹ̀sí wọn kì í fọ̀rọ̀ nílẹ̀ torí pé àwọn nǹkan tó pọ̀ lọ sọ pé na àwọn apá kejì àwọn ní ọ̀ràn yẹn ti ẹ̀rù kádábẹ́ fóbìnrin bó ti jẹ́ ọ̀ràn yẹn kádábẹ́ fọkùnrin tó fẹ́ náà wọn fún àkójọ orí fọ́ọ̀ràn yẹn kádábẹ́ fóbìnrin o kí ni kádábẹ́ fọkùnrin náà ti yapa ní ìdájọ́ ẹ̀ tó àwọn àmì ìsọ pé kò fi ṣe ọ̀ràn yẹn àwọn fi kọ́ lọ́rùn yẹn ní kádábẹ́ fóbìnrin náà bá ti dájọ́ ibi tó bẹ̀rẹ̀ ni wọ́n ti yapa ìjọba ẹ̀dá bíbí sọ ọ̀nà ẹni wọ́n kò pẹ́sìn ni ṣùgbọ́n wọ́n yapa ní ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn tòbí ẹ̀sìn jẹ́ nìyẹn. na ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ṣe mùsùlùmí lè kùn nínú ẹ̀mí rẹ̀ láti dá ọmọ bíbí dúró lẹ́yìn ọmọ bíbí mẹ́rin àbí márùn-ún nítorí ìtọ́jú tó péye láì sọ ìpinnu rẹ̀ síta òun ló máa ń tó pinnu pé mẹ́fà ọmọ ìdí ìtọ́jú tó péye so ọwọ́ fẹ́ gọmọdú tí mo sì ní ìgọmọdú lórí mẹ́rin àbí márùn náà ṣẹ́kiri ẹ má jẹ́ kí àwọn oníròyìn burúkú kan ẹ má jẹ́ kí wọ́n tàn wá jẹ ìtọ́jú tó péye tó ń tọ́ ẹ tó ní kápá rẹ̀ so ìwọ gan fúnra rẹ tó lè fúnra rẹ ní ìtọ́jú tó péye ó dá mi lójú pé bọ́lọ̀ ń dá ọ dára rẹ ó lè fúnra rẹ ní ìtọ́jú bèlè tí ó péye.

ìtàbẹ̀rẹ̀ ni wípé talẹ́ni tó ń ṣe àríjìkì táàfin ń kọmọ nítorí tó pé ọlọ́run bá lọ́sùn fáànù tààlà ìyẹn yẹ kó rin ilẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí nínú báyà tẹ́yàn bá mọ̀ nípa ọlọ́run bá lọ́sùn fáànù tààlà ìmọ̀ tó ní ṣe pẹ̀lú ìmọ̀ àlàsìmọ́ ọ̀sìfà torí pé ìmọ̀ nípa ọlọ́run kámọ ọlọ́run bá lọ́sùn káàdọ̀ tààlà kájọ̀ fi wùjú ọlọ́run bá rẹ̀ jíjẹ ọlọ́run bá rẹ̀ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kámọ ọlọ́run bá fi iṣẹ́ ọlọ́run rẹ̀ bọ́lọ́run nìkan láyé ìjà pẹ̀lú ọlọ́run bá ọba iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta òun ni fi rẹ̀ nìkan lẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní mímọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lábala àwọn orúkọ àtàwọn òye òun náà ń pè ní at-tawhidul ilmi al-khabari at-tawhidul ilmi al-khabari nìyẹn ó pàtàkì gan kódà òun ló fẹ́ lágbára jù nínú ọ̀rọ̀ àkéjà ọ̀rọ̀ nípa la fún ọ̀sìn bá tí wọ́n tó bá mọ̀ tó yé dáadáa òun náà sọ ìgbò nínú problem nípa ọlọ́run wà lọ́sùn káwọn àtàrà ní bọ́ wà ní bọ́ ọmọ yẹn lórí pé ká má bẹ̀rù òsì ṣetán yìí máa ń dẹ́rù òsì bàyàn àwọn ọmọ ogun èṣù ni wọ́n máa ń gbé káàkiri lórí rédíò àwọn ọmọ ogun èṣù ni máa media ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ọmọ gbági òsì gbági bọ́ sọlọ́run kọ́rọ́ ṣe wá ní orí orí tí ò dáa bákan náà nẹ́bí sallallahu alaihi wasallam ó gbà wá níyànjú kábìmọ̀ tó yọ̀mọ́ kìyàmá anábìnrin torí wípé máa ti kípò yín máa bí ṣe yẹ́gàn láàrin àwọn àjùmọ̀ tó kù tó bá jẹ́ gbogbo kìyàmá tó anábì sọ lọ́pọ̀ láti nígbà tó tó fẹ́ ìkọ́rẹ́ ìgbà láti fẹ́ ìyàwó ó ní ká fẹ́ alwalud alwalud ká fẹ́ obìnrin tí ó lè bímọ púpọ̀ alwalud ẹ̀rí mo bá lọ́gọ̀ ìyẹn walud obìnrin tí ò ní bímọ díẹ̀ obìnrin tí ó bímọ dáadáa alwalud táà ní tó kọ́ lọ́wọ́ akọ́rà kó ṣe wá bẹ́ẹ̀ àìmọ́jì adúró sórí ọmọ mẹ́rin ọmọ mẹ́rin tó ẹ̀rẹ́ ń gbọ́ ẹ̀dá máa bí bọ́nà wà ní kẹ́lábà jẹ́ ń fún wa pé tó ká sí ìdí èkó sọ̀tọ̀ tó wá kó lè bùkátà ló ti tọ́ ọlọ́mọ a fẹ́ kọ́ ẹ̀kọ́ ọmọ kí ni ìdájọ́ pé kápá máa ní chairman gẹ́gẹ́ bí sheikh wa tó báwo ni chairman ìjòkó yìí ǹjẹ́ nínú ẹ̀sìn tó tọ́ka ní chairman ìjòkó lórí pa fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ìjọba fún ọlá ọ̀fà yìí. àwọn ẹni pé ìbéèrè mi ń mo rí àbí wọ́n fẹ́ lẹ̀ so language ni ọkọ̀ sí ní sílẹ̀ pé chairman nínú ọkọ̀ wa tọ́ba tó pé chairman so wàhálà mọ̀ pé ẹni tó fi ṣe èsì pé nígbà tí ìbá jòkó lórí àga ó ti jẹ ṣe àmì gbogbo ibi tí mùsùlùmí bá wà sáájú di mẹ́ta ìwé lọ ìsìláàmù náà ní ẹmẹ́nì kan kẹ̀kẹ́ ṣe àkàdùnkù yẹn. kọ́dà tí wọ́n bá ń lo ogun lẹ́yìn anábọ̀ Muhammad sọ̀rọ̀ àṣọlá anábọ̀ kan náà wúwẹ́ máa lọ ní oníkẹ́ni kò jẹ́ kán tí ó darí wọn lọ sóògùn wọn ni ilé ìgbìmọ̀ tó gbé ìsìláàmù ẹ̀ ó dàrú ó wọ́ ẹ̀sìn tó wà organize ní ọ̀rọ̀ ẹ̀sìn náà tó bá wá ní ẹ̀sìn tó pé òṣòṣòfó tà ń bọ̀ ní o ẹ̀yin ẹ̀ máa gbà wá ní àlejò torí ẹ̀yin lẹ bí onílé bí àlejò ọ̀pọ̀ tó òṣìṣẹ́ tó burú mẹ́ tó di ẹ̀rọ àwọn òṣìṣẹ́ tó burú mẹ́ tó kọ́ńtẹ́ẹ̀tì pé alága gbóyúntọ̀ ń gbọ́ yé lóbi àwọn alága ti ti bọ́ bá ti yorùbá tó ń tó yìí àjọmọ́ta tó ti bá wọn sùn àti pé gan ìdí alága ní ààyè kan tó ti bá wọn kò gbèsè tí bóyá nǹkan tá à ń ṣe ń bẹ̀ nǹkan tó jẹ́ tó kọ́ lápá ẹ̀sìn ní ìpìlẹ̀ ni tòtò máa ń sọ nǹkan tó ń pèsè ìfaramọ́ náà lábẹ́ ti ń bẹ̀ ọ́ gbá kí nǹkan ló bá ìlú pẹ̀lú ẹgbẹ́ alága wa bí àkójú mi nìsín a ní màásàkà bí àkójú mi tó nínú màásàkà yìí tẹ̀ ń jọ ń pèsè foundation tẹ̀ jọ ń pèsè lójú ọ̀nà ọlọ́run rẹ̀ tó ẹ̀ mẹ́rin kan náà ni àti ju ìrọ̀lì ìtumọ̀ rẹ̀ ni tó yẹ báwọn sọ bí ìrọ̀lì tí ó dá sáájú wọn lókè tó bá fẹ́ sọ̀rọ̀ òun lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ sílẹ̀ ní pẹ́tọ̀ tó fún níbàámu pẹ̀lú sọ́nà àgbà ọ̀hún sọ̀rọ̀ àwọn ìṣẹ́lá ẹgbẹ́ táwọn náà bá ti wo ìtàn àgbà ọ̀hún sọ̀rọ̀ àṣẹ́lá tààrùkọ àwọn sẹ́là gbogbo àkàtúntì máa ń lọ ìdàgbọ́ bẹ́ẹ̀ ló ń sọ lẹ́yìn tó wọ́n mẹ́rin ìṣẹ́jú dàrí ìmọ̀ rẹ̀ sọ̀rọ̀ sọ́nà muhammed náà ti sọ bẹ́ẹ̀ pé bàbá lọ́yìn bó ti wà ní tọ́ba ní níta sọ́ńdì ti parí báyìí ká máa lọ orí sọ́nà nù ìtumọ̀ rẹ̀ níwọ̀n náà fi ń jẹ́ alága yìí tọ́ba níta sọ yóò o ti tó ìdámọ̀ ni wọ́n mọ̀ torí pé discussion ńlá pa discussion nínú mọ́sálásí àmọ́ sọ̀rọ̀ ìsìn náà ní àbí ẹ̀kọ́ sọ àtìlẹ́yìn tó jẹ́ aláṣẹ mọ́sálásí òun náà ní ìmọ̀ ìdásùn ọba ọ̀kan lọ gbàgbé jẹ́ pé náà lè kọ́ ewu dábàá agbègbè lẹ́yìn tó ní àwọn ti gbèrè ló nǹkan yẹn àti hadithu tẹ kọ́ wa pé àwọn sọ̀hábà nẹ́bí wọn ò fi ń ṣe kankan àti tábà di lẹ́yìn kódà hátà kan fẹ́ họ orí wọ́n rí bí a ẹgbẹ́ nígbà tẹ́lẹ̀ tí máa họ orí ni wọ́n tún lẹ́rìí pé ká họ lọ́tọ̀ mo rò pé ìtẹ́ni òun rò ló lọ mo bá rò bẹ́ẹ̀ ni o kí ọlọ́run bàbá kí ó ṣe dáadáa fún wa kí ni ìdájọ́ kí obìnrin máa jáde níjáde tí ò dáa bóyá kí yẹn máa lo jilbab kí yẹn kàn máa jáde kó máa rìn ní kéèké àbí kó máa tẹ̀lé pa wá àwọn àjáde yẹn ilé òun máa yóò bá tí mo fẹ́ tó àtàbáròjì òun ni lẹ́yìn àwọn eléyìí tí mò ń sọ yìí kó tẹ̀lé máa jáde níjáde tí ẹ̀sìn ò sí kí ni ìdájọ́ rẹ̀ àti pé ǹjẹ́ ó tọ́ fún obìnrin kó máa wà pẹ̀lú àwọn obìnrin tí wọn kí ń fi tálákì tó tọ́ ìlọ́kùn wa ọ̀rẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ti jòlè náà Àtàbáwùj, nǹkan tí a máa bá wa tú ìtumọ̀ rẹ̀ sí, ọ̀rọ̀ nìkan tí wọ́n ti sọ fún wa yẹn kí obìnrin ló máa jáde ní jáde àìlórísì kóbìnrin ó jáde pẹ̀lú tó tó máa lòdì gbà gbàtọ́gbà jáde kóbìnrin ó jáde tó ń gbé ọ̀ṣọ́ rẹ̀ hàn tó gbé ọ̀ṣọ́ rẹ̀ hàn síta nígbà tí ó bá ń jáde lọ nínú ètò máa tàbárò jìnnì ṣùgbọ́n ẹgbẹ́ náà nínú ètò máa tàbárò jìnnì òun náà ni àlùmọ́ṣirú àbẹ́yìn àlùyà ọkùnrin ó kóbìnrin ó máa rìn láàrin àwọn ọkùnrin sọ nínú tàbárò jìnnì náà ni àdúgbò wa àwọn nǹkan kan ó jẹ́ pé yóò máa mú àpẹẹrẹ wá ipe ẹ̀ẹ́mà yóò máa fi àtẹ́ńṣà àwọn ọkùnrin gbé ah, ẹnìkan ní kọjá wọn bóyá ó fi ẹgbà kan sọ́run ni ẹ̀ àbọ̀sọ́wọ́ títí tí máa ń rìn lọ nínú àmì ìkọ̀rẹ́gbẹ́gẹ́ ẹ̀dùn ọ̀gbẹ́ nìkan ní kọjá lọ nínú ìtàbá lójú ni tó àbókè níbi àwọn agbẹ́jáde inú ilé rẹ̀ ó wá lu fẹ̀fíìmù ó fi tùràrí sára wọ́n làwọn ó tún wá fi tùràrí nítorí pé ìrọ̀lẹ́ tó fi kára wọn nìsín yóò pe àkíyèsí àwọn tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n má ti gbóòórùn ọkàn ó tẹ̀lé tóórùn bí wá ọkàn ó máa wú lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn tàbárùjù náà lè kí á jìnà sí tòun náà ni ọlọ́run bá nípa láti ọkùnrin wa nípa lọ́wọ́ ok nínú àwọn nǹkan tí máa ń pàkíyèsí ẹ ti bá wọn níbi òun náà ni pé kómìnà ó máa jẹ ó máa jẹ ẹnu àti ọjọ́ tí gbọ́mù wa máa ta tẹ̀wọ́n máa ta tí gbọ́mù tẹ̀wọ́ bá ń lọ ká pa àwọn yóò gbà àti ojú ìlọsí ló pa àdìsí sọ owó bí a ah, obìnrin ti ń lọ yìí. tòkúrò àwọn ọ̀gá tí wàá ti máa ta sí èsì ọkùnrin síyà àbí ọmọ kọ́là tẹ́sán táwọn yóò fi wá ní pé wọ́n wàá máa wò ó ní àwòkúwò tí wọ́n wò kọjá ìwọ ẹyọ kan ìwọ pàṣẹ ìwọ tó ìwọ gidi ẹ̀ àrẹ́sọ̀ wà wà lọ́sọ́lá قل لا تتبع النظرة النظرة فإن النظرة الأولى لك والثاني عليك tó ẹ̀bá wo ẹ̀má wo obìnrin láwò tún wò alákọ̀ọ́ tó bá ti wo ọmọ ìrọ̀kàn jáàmù ẹ̀ náà ní lak eléyìí wọn ọlọ́run bá lékẹ́ ọlọ́run níbi ọ́ wọ̀sáàní àwọ̀sáàní àlẹ́ tó bá wọ̀sáàní àlẹ́ tó bá tó tó wò lẹ́yìn ìgbà yẹn ó ti di ẹ̀sẹ̀ lọ́rọ̀ yẹn so lẹ́nu kan ìtàkùn ní àtàbà yìí òun náà ni kóbìnrin ó jáde lọ́nà tí ò bá ṣẹ̀rí àmú yálà kò ti báàbù rẹ̀ ní àbúté wọ́n ti báàgù rẹ̀ ó tún á ju àwọn kankan tó jẹ́ pé yóò máa ṣe kí ni yóò máa tún pé àkéèsì lọ sí wàhálà tẹ́lẹ̀ tí wọ́n náà ti mọ̀ pé bí àtẹ́sọ̀ wá wọn tí Islam fi ṣe ti báàgù ní ọ̀ràn èèyàn fọkùnrin obìnrin kìíní kan náà ni Islam fẹ́ dáàbò bò ní gbọ́dọ̀ ọmọ ọba àlejò aláṣọ pé àwọn ilé iṣẹ́ ìṣàlùmí àtọ̀ láàrin wájú yóò hún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kúláwà àdéjà sí kúláwà àdéjà nínú ọmọ ní àtàjà ìjà ẹ̀rì pé ìdìná jọjọ́ lọ́wọ́ bá àríkọ́ lábẹ́ gáìdì gbogbo ẹ̀ láti torí àti gáìdì ìdìná ẹwọ tọ́wọ́ bá àríkọ́ láti nínú tó tẹ́lé wọ̀ ó ní kọkùnrin ọmọ rẹ̀ jù rẹ̀ lẹ̀ kómìnrin náà rẹ̀ jù lẹ̀ ó tún wá ní kómìnrin ó ṣe kíni ó wọ jìlbáàbù ó ní kọkùnrin àtobìnrin kọ́mọ̀jọ́ máa wà ní kíni kọ́mọ̀jọ́ wà ní kálúwà kọ́mọ̀jọ́ máa wà papọ̀ tí ò ní sí ẹlòmí bẹ́ẹ̀ oníṣẹ́ ìfọ́njú jẹ́lẹ̀ kẹta wọn torí náà ní kómìnrin máa jáde pẹ̀lú ọ̀ṣọ́ rẹ̀ ọlọ́run àdìjọ́lá ó ní gbogbo àwọn eléyìí láti dínà ìdìnnà fún wa tó pẹ̀lú àwọn ẹ̀rí àtàwọn ẹ̀rí mi tó a rí pé káńtì tàbárò yìí haram ni nínú ìṣẹ̀rí Islam tó túmọ̀ pé òfin tó bá tàbárò ọjà tó bá jáde ní tó gbọ́sọ̀ rẹ̀ jáde àbí tó ti àwọn ọ̀gá sọ ìdí yóò pèsè látara rẹ̀ nítorí pé kí ni gbogbo tako òfin ọlọ́run ọba àdìsọ́lá ẹ̀jẹ̀ yóò tún wá lékele kan tó bá tún jẹ́ pé èèyàn míì tún tara rẹ̀ sí Allah subhanahu wa ta'ala ìwọ́n tó jáde hóhò ẹ̀yìn tó wọlé ẹsẹ̀ tó ń gbọ́n jẹ́gẹ́ tó ń lọ́sọ̀tún tó ń lọ́sọ̀tì

àwọn obìnrin jẹ́ àwọn obìnrin àwọn àlùjọ ọ̀nà sàràbíyà tí wọ́n lè máa lájọ pé wọ́n lọ jẹ́ lọ́jọ́ lé máa ń ṣe pọ̀ pẹ̀lú àwọn obìnrin tí èsì kìíní tún lè ṣe sàràbíyà tó eléyìí ó ní tẹ̀sí ó ní ìmọ̀tòrẹ́ tó kò rọrùn fún mùsùlùmí láti gbé àbíkálọ́ tó kò rọrùn fún èèyàn rẹ láti dá àwùjọ kan gbé tí ò ní sí aláburú nínú àwùjọ yẹn tá a bá lọ lè tọ́jú gbogbo àwùjọ tó ti wáyé ẹ̀ tó fi dé rí àwùjọ àdáníkọ̀ọ́ wá wáyé ọ̀sán láàmú

sọfẹ́lẹ́fẹ́ náà wá ní kúrọ̀ káwá ní kóbìnrin ọmọ dáwà ó jẹ́ pé àwọn tó jẹ́ bíi tẹ̀lé náà yóò máa bá ti pọ̀ sòtúláàsì yóò bẹni tí kọ́lá yóò lájọ yóò láwọn àtẹ̀tẹ̀ pọ̀ mí pẹ̀lú ẹni tó jẹ́ kékeré tí wọ́n bọ́kùnrin náà ó ṣe ní bóyá bí ká tajà ní bóyá bí ká rajà ní bóyá bí ká gbà òòsàn ní wọ́n máa ní obìnrin kristẹni yóò pẹ̀lú gbéyàwó rẹ ẹ̀ àbí dókítà sálábí mú jẹ́ ní ẹ̀ káwárí mọ́kàn ẹ́ láàrin àbúkíríkà dọ́kọ̀ àti mr mary dr mary ẹ́ obìnrin ẹ̀ríkà wà náà dáàmù ní pé ẹ̀rọ ẹ̀jẹ̀ bí dr mary kò sí so àwọn ìdánilẹ́ tó ń kò sí láti fẹ́ ṣe ẹ̀ àlejò gbélé lè lè jọ pàpà pọ̀ kí ebó ti rọ̀ ọ̀dọ́ àti sọ̀lá wà lè sọ́lá náà pẹ̀lú pé àwọn obìnrin ní ìwọ̀n jẹ́ ìrìnlẹ́yà ẹ̀yìn pa máa wá béèrè lọ́dọ̀ àwọn ìyàwó àti sọ̀lá wà lè sọ́lá àlejò náà wọn lálákọ̀ọ́ tí ò ní ní àlápọ̀ pẹ̀lú ẹnu irú wọn kí ni gbèdéke àlápọ̀ yẹn kìí ṣe àlápọ̀ tí ó wà á bá débi pé yóò wá sọ ẹ̀sìn nù yóò sọ ẹ̀sìn wa nù ẹ̀ irú àlápọ̀ mi tó jẹ́ pé àwọn ẹlòmíì ní láwùjọ lónìí pé ti ń bá ẹlòmíì ṣe tó jẹ́ pé yóò rí àìdá nítorí tá a ní ẹmọ báwọn ṣe ni pé nítorí mọ́sálásì àwíyà láti fún wa sọ wá kọlù wọlé ní ìsìn ló bá pílẹ̀ ayé lórí náà àkùnlẹ̀ ah, ìpínlẹ̀ ìsìn tí a pín tó bẹ́ẹ̀ sáré kó sẹ́nu ẹ́ ọwá di kọ́ wá pílẹ̀ ayé lórí náà ah, ayé lórí ní àkọ́dà ìgbìlẹ̀ ọ̀nà wa bẹ̀ẹ̀ sọ ní ọ̀rọ̀ tó jẹ́ pé kíni ọ̀rọ̀ tó jẹ́ pé kò mọ̀ pé nǹkan ẹ̀yẹ ò dáa àbósọ̀rọ̀ kan àbóṣeṣe dípé kan tòwúrọ̀ àwọn ìgbà jẹ́ pé ìlú ìbáṣepọ̀ báyìí ìbáṣepọ̀ tí ò dáa ni ẹ̀sọ́ wípé wọ̀ gbìyànjú láti fà á ẹ̀yìn tó o bá ti gbìyànjú láti fà á tún láti ẹnìkan fara wọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ láti orí méjì tó o bá ti rí fà yóò fà ọ́ so tí o tí wọ́n ń fa báhùn tí tí wọ́n ń súnmọ́ ó tún dé lónìí tó tún ní àtọ́lá ìbáyìí àti ní òdá ìmọ́dé báyìí máa ó tún wá ń jọ mí ó tún mọ̀ ọkàn rẹ̀ rọ̀ sí dáadáa nù àmúgbà tó bá sọ bá sọ lónìí tó bá tún fẹ́ ó lè bá obìnrin ní ìṣe tó jẹ́ pé mùsùlùmí náà ni abẹ́lẹ̀ ní ọ̀nà tí ò segin ni lọ́nà tí ò fi ní pa ẹ̀sìn rẹ̀ la tó o bá ní múkàrù lára rẹ̀ máa fi nǹkan rẹ̀ tó o bá nǹkan nǹkan tí ò dáa máa kọ́ fún lójú rẹ̀ tó bá rí nǹkan tó dáa tó yẹ kó ṣe tí ò ṣe máa pa sí èsì rẹ̀ sí tó eléyìí yóò máa túmọ̀ tó kíni pé ìbájọpọ̀ yẹn ìbájọpọ̀ tó lẹ̀sọ̀ ni àwọn àti pé ìbájọpọ̀ àdákẹ́ fúnra ẹni àbínú ti bàjẹ́ lójú rẹ̀ òdìsọ̀ kankan ẹ̀ka ń bára yín ṣe lórí pé kíni fóun wà lórí ọwọ́ ẹ̀ kí wọ́n ló wà ọwọ́ tiẹ̀ náà ìbájọsẹ̀pọ̀ tí ò dáa ni ó yẹ kí kákìsì wallahu ta'ala a'lam. àkọ́lọ́ di pé a tún lọ síbi ìbéèrè mìíràn insha Allah ta'ala á lọ sí sọ̀lẹ́ẹ̀dà yẹsùn sọ̀lẹ́ẹ̀dà làásù tábà ti sọ̀lẹ́ẹ̀dà làásù nìkan á tún padà wá àwọn ìbéèrè tí tọ̀mílẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ tí àwọn aṣáájú tó wá ti bá wa dáhùn alábẹ́ náà wà bá sọ̀rọ̀ àìlẹ́ kí wọ́n wá sí ní ìrọ̀rùn Àkọ̀lẹ́nu orílẹ̀ lórí táwọn ẹgbẹ́ lórí àwọn tàbí ní àtìlá ìfẹ́ ṣe. Àwọn tí ní bá ti wà yí àkọ̀lẹ́nu àṣírí ti wọlé ní àṣíwà yìí. Àìdíkí àìsí ìrìn kama kama. Àṣà ìsọ̀pọ̀ àwọn ọ̀ṣọ́bí